محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثامنة والعشرين في سورة الأعراف وفي الآيات التالية لها أعوذ بالله من الشيطان الرجيم وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين كما بداكم تعودون فريقا هدى وفريقا حق عليهم الضلاله انهم اتخذوا الشياطين اولياء من دون الله ويحسبون انهم مهتدون ويحسبون انهم مهتدون ọlọ́run باوا من nínú àwọn àyà ìbáyìí nípa bó ti ṣe jẹ́ ipe gbogbo ohun tí ò dáa gbogbo àwọn àṣekúṣe gbogbo àwọn àwàkiwà kò sí kan nínú rẹ̀ tó ṣe pé ọlọ́run bá fi pa wá láṣẹ gbogbo ohun tó dáa lọ́lọ́run bá fi pa wá láṣẹ gbogbo ohun tí ọ̀dà tó já burú ọlọ́run ọba kò síbi kan tó ti ní ká ṣe tó bá yẹ ni tọ́ da kò sí ìtọ́lọ́run ọba fi pa wá láṣẹ àfi ń tọ́ da ṣùgbọ́n àwọn èèyàn gbogbo ẹni tó bá ń ṣàìdá tí ń ṣe aburú wọ́n máa gbìyànjú láti fi tì sọ́dọ̀ Ọlọ́run wọ́n máa sọ pọ́ lọ́wọ́ bá lóní káwọn ò ṣe bẹ́ẹ̀ ìdí ni tó fi jẹ́ pé kàkà kí ìbàjẹ́ ọ̀tán láyé gbé gbogbo ló ń gbogbo sí lójoojúmọ́ tí ẹ bá wo àyíká ẹ rí i pé àwọn ẹni tó ń ṣẹbọ ló pọ̀ jù àwọn ẹni tó ń ṣàgbàgbọ́ sọ́lọ́ wọn bá ló ń ka wọn ló pọ̀ jù tí wọ́n bá wọn sọ fún wọn pé kí ló dé tẹ́ fi pẹ́ bọ yìí tì tẹ́ fi pa ẹ̀ǹsìn òòṣà tẹ́ ẹ̀ fi pa tì ntí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n máa sọ. So, òun náà ní wípé tó bá ṣe pé níta ń ṣe yóò bá dáa tó bá ṣe pé kò bá wu ọlọ́run ọlọ́run ọba ọba ti pa wá rùn ọlọ́run ọba ti pa wá rẹ́ torí pé wu ọlọ́run kò sì boró ńlọ́fà làwọn fi sẹ́kù lókè pẹ̀ báyìí kódà ẹbọ táwọn ń ṣe òòṣà táwọn ń sìn ni ayé yín. kógun ẹ̀rí táwọn kẹfìrí ọmọ sọ bẹ́ẹ̀ náà ní báwo nínú ẹ̀sìn Islam ẹ̀rí pé àwọn ẹni tó tẹ̀lé ta sallallahu alaihi wasallam nínú àwọn tó jẹ́ mùsùlùmí àwọn náà pọ̀ jù tẹ́ máa ń pa kíyèsí wọn péńtẹ́ ń ṣe yóò dáa ọ̀tàkùtọ̀ lọ́n àwọn náà máa gbìyànjú láti fi yé yín pé ní táwọn ń ṣeun àwọn ń ṣe é fi sẹ́yìn dànàbì ni torí dànàbì kan bá ń bẹ láyé ọ̀dà wọn lójú pé katakata táwọn ń ṣeun lànàbì náà máa ṣe lérò tiwọn tẹ́bá wọn bá wọn fà á lọ títí wọ́n lè tún máa láyé pé tó bá ṣe pé ń tàn yóò bá dà sí òtó kọ́lọ́n wo aburú ń tàn kó ti káwa kú òlòkè pẹ̀ tẹ̀ntún wa mú sẹ́wà kùdò ní ó túmọ̀ sí pé ń tàn ṣe ńlọ́dà so bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí bá ti ń ṣèbàjẹ́ gbogbo ẹni tí bá ti ń ṣàìdá wọ́n máa sọ pọ́lọ́ ńlọ́pọ̀ àwọn lásìkò àwọn òsè bẹ́ẹ̀ gbogbo àṣà tẹ̀ ń ṣe tí wọ́n ń sọ fún yín pé kò dáa gbogbo àwọn àwà tẹ̀ ń wù tí wọ́n ń sọ fún yín pé kò sunwọ̀n ẹ rí i pé gbogbo ẹni tí ọ ń bẹ nídìí kásá àwọn ọmọ parun kì í ṣeun kọ́ má di nǹkan àgbàgbé yọ́ọ́ máa ṣẹlẹ̀ látẹnu wọn lẹ́ẹ̀kan láàrin ipò ọlọ́run gan ló ní káwọn ò ṣe torí pé tí ọba wu ọlọ́run ọlọ́run ọba ọba ti pa wọ́n rẹ́ tí ọba sì pa wọ́n rẹ́ kò bá ti mọ́pin wá bá ń táwọn ń ṣe ntọ́wọ́ àfà tí nǹkan yẹn fi sẹ́kù àti pé ọlọ́run ọba ló wù nù bẹ́ẹ̀ náà ni àwọn kèfèrí láti ìgbà àkọ́kọ́ tí wọ́n bá ṣe àwọn ìwà burúkú tí wọ́n hùwà burúkú tí wọ́n ṣèṣekúṣe tí wọ́n sa ìdá tí wọ́n rìnrìn kùrìn tí wọ́n sọ̀sọ̀kúsọ wọ́n á máa pọ́lọ̀ wọn bá lọ́pọ̀ àwọn láṣẹ pé káwọn ṣe àti pórí bẹ́ẹ̀ làwọn bá wọn bàbá wọn. ọlọ́ni wa idha fa'alu fahishatan qalu wajadna 'alayha aba'ana. nígbà tí wọ́n bá ṣe tí wọ́n bá hùwà bàjẹ́ kan tí wọ́n bá ṣe ìbàjẹ́ kan tí wọ́n bá ṣe ṣekúṣe kan wọ́n ní ọkànjọ ìṣekúṣe lójú ẹni tí ò yé ni torí báwọn ti ṣe ṣéun làwọn tẹ́wọ́ gbà lọ́dọ̀ àwọn bàbá àwọn àwọn bàbá àwọn ẹ̀wẹ̀ wọn èyí sì sọ ń ṣekúṣe àwọn bàbá àwọn wọn èyí sọ ń kàtàkàtà torí pé àwọn èso máàlì tí fọwọ́ sí júwe ilé bàbá rẹ̀ táwọn fi wá sọ pé táwọn bá lọ́dọ̀ bàbá àwọn kọ́ kọ̀dá qalu wajadna alayha abaana wọn lórí rẹ̀ la bá àwọn bàbá wa gbogbo apátátá bá wòye sí a rí i pé gbogbo bàjẹ́ ti ń ṣẹlẹ̀ lókè pẹ̀ lónìí gbogbo àìdá táwọn èèyàn ń ṣe lónìí eléyìí kó abalẹ̀ tó pọ̀jù nínú àwáwí táwọn ẹni tí ń ṣe ọmọ sọ kò sẹ́nìkan tí ń ṣe bàjẹ́ lónìí tó ṣe pé tí ẹ bá dojú ọ̀rọ̀ kọ ẹni tí ó kọ́kọ́ wá sẹ́nu rẹ̀ ni pé bá a ṣe balẹ̀ nu àwọn bàbá wa nù ní tí bàbá ṣe kú nù torí ẹ tọrọ bá ṣẹlẹ̀ lágbólé wọn mọ̀ pé ẹ mẹjẹ ayé ẹsẹ̀ kúrò lórí ní bá àwọn bàbá wa lórí ẹ o báwọn ẹni ìṣáájú ṣe ṣe tí ò yí wọn lọ́wọ́ àwọn gbọ́dọ̀ kú olórí ẹ tó oníkàlùkù máa sábà ń tìràn mí lẹ́yìn bàbá tẹ ẹ mà bóyá nuná lọ wà tẹ ẹ mà bàlùjáná ni ọ wọ léè tó ti jẹ pé tó súnmọ́ jù nípa àwọn bàbá burúkú wọn yẹn bàbá tó kú Islam bàbá aná nìyẹn ọ pé torí pé ọba nǹkan kan bàbá tọ́jọ́ máa ná ìwọ sọ pé wọn náà ní ah, lórí ibú tí wọ́n amúrò àwọn bàbá báwọn fún wọn ní kí wọ́n kó wọn dà síná ìdí abájọ òní pé innahum mushrikun ọ̀sẹ̀ bọ́ ni wọ́n. ẹ dákun tálẹ̀ nínú àti sọ pé níṣẹ́ tó ti jẹ́ pé bàbá òun ni wọ́n tó sì jẹ́ pé iná ni tí wọ́n já sí yẹn ẹ ẹ dákun ẹ má dà kó wọn síná ẹ kó wọn máa bẹ pẹ̀lú wọn tálẹ̀ nínú àti ọ̀sọ̀ bẹ́ẹ̀ oníkálukú ọ̀ máa ara rẹ̀ nìyí pé tó bá tiẹ̀ jẹ́ pé bàbá ìwọ náà tó ń ra àlùjáná wọ̀ kálukú ọmọ sí mi torí pé ńjọ́ yẹn mọ̀lẹ́bí kan bàbá kan gbogbo òsínmà wọ́n sọ pé bẹ́ẹ̀ làwọn bá wọn bàbá wọn lórí ẹ̀ wallahu amarana biha wọ́n lọ́lọ́ náà ló tún ní ká máa ṣe bẹ́ẹ̀ bàbá àwọn bàbá lórí ẹ̀ ọlọ́run ló sì ká ṣe bẹ́ẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ níbo lọ́lọ́run ti pa yín láṣẹ pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n ní àti ọba yíyọ ìwọ ni òye o ọlọ́run lọ́pọ̀ àwọn láṣẹ káwọn oṣù bẹ́ẹ̀ torí ẹ̀ àwọn ẹni tó ń bọ òkè ìbàdàn wọ́n sọ pé báwọn ti ṣe bá àwọn ará ìbàdàn nu láti ìjọ tí ìbàdàn ti ń jẹ́ ìbàdàn táwọn èèyàn ti ń gbé bẹ́ẹ̀ wọ́n ń bọ òkè yẹn ni orí bẹ́ẹ̀ làwọn bá wọn bàbá wọn tẹ bá bá wọn fà á lọ títí wọ́n ní ọlọ́ǹgà lọ́pọ̀ àwọn láṣẹ pé òkè yìí o àbàmì òkè ni ẹ máa bọ tó fi jíṣẹ́ rẹ̀ fún yín ipò kéwìn kẹ́ ẹ máa bọ̀ wọ́n ní wọ́n ní wádìí bá máa ṣe wádìí. bẹ́ẹ̀ náà ni ẹni tó ń bọ̀ tún Òṣogbo orí bẹ́ẹ̀ ni wọ́n bá wọn bàbá wọn ni torí wọ́n máa ṣírò rẹ̀ kó ti tó iye ọdún báyìí tí wọ́n ti ń bọ̀ bọ̀ tó bá jẹ́ pé tí ọ̀dà ni tí ò ti yẹ kó dùn ó ti kó àwọn lọ tọmọtọmọ torí ẹ̀ bíbọ táwọn ń bọ̀ yẹn wípé bẹ́ẹ̀ làwọn bá wọn bàbá wọn Ọlọ́run ló sì pa àwọn láṣẹ kíkọ́ àwọn máa ṣe bẹ́ẹ̀ so eléyìí láàmú gbọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tó ń bọ òòṣà pópó àwọn náà máa sọ fún yín pé òòṣà pópó yẹn báwọn sì bá àwọn bàbá àwọn tó sì pé wọ́n ń bọ̀ ọ̀nù ọlọ́run ló sì pa àwọn láṣẹ káwọn máa bọ òòṣà pópó bọ́lọ́run tó wá ní kẹ́ ẹ̀yọ́ sẹ́bọ̀ kẹ́ fi lè wọ náà rọrùn kò síbi tọ́lọ́run ti sọ fún yín bẹ́ẹ̀ àwọn ẹni tó ń bọ òòṣà ògìyàn ẹ̀rì pa àwọn náà ní bá a sì bá àwọn bàbá wa nù wọn ni ògì yẹn táwọn bọ iná ní ti lọ síwájú ọba àwọn àrí lọ síwájú náà àríbi tó dé láti ilẹ̀ ọ̀kànkì lọ síwájú rọ bákan náà wọn àwọn káwọn ṣe àwọn làwọn bá àwọn bàbá àwọn ni ló sì àwọn àwọn alágẹmọ náà lóníkálukú wọn máa ń àwọn bá àwọn قل إن الله لا يأمر بالفحشاء في يوم إلى النبي محمد صلى الله عليه وآله وسلم wọ́n bá kí pani láṣẹ pẹ̀lú o wa gbogbo aburú kò síbi tọ́lọ̀ ti ní a ọlọ́run máa sọ pé ká pàtì bóòlù ẹtù sí wàá fẹ́ máa parọ́ mọ́lọ̀ bọ́lọ̀ lóní kẹ́ ẹ máa ṣe ṣekúṣe ọlọ́run lóní kẹ́ ẹ máa ṣe ránù bóòlù ẹtù sí máa ẹ máa ṣe àìdá ti rí èsì yín tẹ́ máa sọ nípa ọlọ́run tẹ́ lọ pa yín ẹ ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run ti pa yín láṣẹ ẹni kò yín ẹni sẹ́wọ̀n pé ntẹ́yìn náà mà lẹ́ ń parọ́ rẹ̀ mọ́lọ́ bí èèyàn bá parọ́ mọ́yàn èèyàn kábùkù á ń bọ̀sibọ́sí pé èèyàn parọ́ mọ́lọ́ ẹ rí gbogbo èèyàn gbogbo èèyàn wàláhì kò bá kéré sí ọ kò bá àmọ́ tu ọ lọ́nà kọ́nà tó o bá fi lè parọ́ mọ́ ọ kábùkù tó o bá fi lè parọ́ mọ́ ọ kábùkù ní òdiwọ̀n bó ti ṣe lè kàn án lábùkù mọ́ níbo ṣe rí sí ọ tó bá jẹ́ ẹni tó ju ọ lọ ni. ọkàn àbùkù yẹn sàǹsàn tó bá parọ́ mọ́ tó bá sì jẹ́ pé ẹni jẹ́ ẹjọ́ jẹ́sà ni ọkàn àbùkù yẹn ní ìbámu bẹ́ẹ̀ jọ jẹ́sà bó ṣe kẹ́ ẹ lura yín ni ẹ lura yín tó ju ọ lọ ni bó lọ tì ni wọ́n ọ ọkàn àbùkù lọ́dọ̀ tiẹ̀ náà bó ṣe pé ni yọ mọ́ ọ lójú bó ṣe pé kó ọ ni ó pè mí lágbáyà àwọn ìjọba dá sí náà gba ah, ee wàá sàgbáyà ó sì ń parọ́ mọ́ so nítorí di eléyìí báwo wá ló sì parọ́ mọ́ lọ́n tó lọ bẹ́ẹ̀ láì jẹ́ pé àbùkù ọkàn atakuluna ala Allahi ma rí sọ nípa ọlọ́ ohun tẹ́ẹ̀ máa nípa ọlọ́ torí ẹ̀ ọlọ́run ọba yìí ah, báwo lọ́lọ́run tẹ̀ wá ṣe sọ pé kẹ́ ẹ máa ṣe bàjẹ́ kí á nìtumọ̀ pé ọ̀ràn àwọn aránṣẹ́ kí nìtumọ̀ pọ́sọ̀ àwọn tíra kalẹ̀ kí nìtumọ̀ rẹ̀ à ń gbà tó lọ́wọ́ bí ṣe bí àwọn ìjọba ilé ayé ìjọba ilé ayé lọ́lọ́pàá ìjọba ilé ayé ní sọ́jà ìjọba ilé ayé náà ni ó sì sọ̀rọ̀ alẹ̀ tẹ́ fi máa kó njó ẹ fi máa kó nǹkan àjọ olóró wọ̀lù kò ní ṣe bí ìgbà tó ń rí yín yóò máa fi rírí sáláì rí yóò fi gbígbọ́ sáláì gbọ́ tẹ́bá ti fún àwọn sọ́jà àwọn orílẹ̀-èdè wọn yẹn lẹ́kùnjẹ àtàwọn ọlọ́pàá wọn gbogbo burúkú tẹ̀ máa kó wọ̀lú yọ̀ máa wọlé ní rọ̀rùn ni nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lò ẹ wá pé wọ́n ṣe ń lò táwọn kébí ìjọba ilé ayé ṣe rí nù tiẹ̀ òní ọkọ̀ fáyì gbàgbàjẹ́ oní òtún máa gbẹ́ ẹsẹ̀ ṣèbàjẹ́ olóní kó o sì lé ìbàjẹ́ ilé ìranù ní òtún ṣe zina ókè tí wàhálà kan ṣẹlẹ̀ lágbọn pé wọn lóyún ẹyẹ wọn ń ṣèrà ṣé ìjọba ẹyẹ kún pariwo ọyẹ kún pariwo tó rọnà ló ti sọ kíkẹ máa ṣe tó bá wù yín ìjọba tó gbà pé kún sílé pọntí tó sì ń fún wọn láísẹ̀nsì rẹ̀ tó náà ń gbowó orí lórí ẹ̀ tó lè sọ pé ẹ má mutí ẹ má mutí báwo à torí pé ẹ máa pọntí ó túmọ̀ sí pé ẹ máa mutí nù so gbàtọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí lọ́wọ́ da kọ̀ da náà torí pé lórí kíkọ̀ da ló ṣe sòfin pẹ́ni tó bá sì ṣe ń ta ní ọ̀daràn irú yàrá yẹn ọ̀jẹ̀ ọlọ́run ọba òfin gba kan pa yẹn láṣẹ pẹ̀lú pé kéèyàn ó ṣe ti ọ̀dà o èyí ti rí tẹ́ ẹ̀ máa sọ nípa ọlọ́run ohun tẹ́ ẹ̀ máa nípa rẹ̀ eléyìí fi hàn wá pé kéèyàn ó máa jẹ́ni tó ṣe pé ó máa ṣèbàjẹ́ ní ti ọ̀dà ni o ọlọ́run ọba òfin ká ṣèbàjẹ́ bíi ti wùlé ó mà ó wu ọlọ́run káwa náà ká túnra wa sí bá a bá lè di màláìkà kásì máa fẹ́ kán láàrin hùwà bíi màláìkà kí gbogbo ọ̀rọ̀ ẹnu ọjọ́ òdodo kí gbogbo òṣèṣì wa kó jẹ́ ìfọkàntán kájẹ́ni tó ṣe pé ọkàn rẹ̀ ó tún má yọ máa ṣàfọ̀mọ́ àjọsìn fọlọ́run yóò jìnnà sí gbogbo rádaràdá èyí tí wọ́n fẹnu ṣe èyí tí wọ́n fojú wò èyí tí wọ́n fara ṣe èyí tí wọ́n fetí gbọ́ yóò jìnnà sí gbogbo ẹ̀ pẹ̀lú báyìí ó jẹ́ èèyàn wa takunu hayatan malaikiyya ìsẹ̀mí rẹ̀ wà jọ̀tì àwọn màláìkà tó ṣe pé wọn kì í sẹ́lọ̀n nítorí wọ ọlọ́wọ́n bá ní wọ́n máa ń ṣe wọn kì í tàṣe nítorí ọlọ́wọ́n bá bá ní kí wọ́n ṣe wọn máa jìnnà sí gbogbo nítorí ọlọ́wọ́n bá ọba fẹ́. ẹ̀kọ́ tún bẹ́ẹ̀nbẹ́ fáwọn bàbá wa ẹni gíga ni bàbá kálukú bàbá kálukú ò ṣe fojú di àyè tí bàbá kálukú sì wà kì í ṣe àyè tó ṣe fọwọ́rọ́ sẹ́yìn gbogbo ọmọ tó bá sì ní ti bàbá òun ọ̀já mọ̀ kankan ọdájú yìí pé òun fúnra ara rẹ̀ ló ti sánà aburú kalẹ̀ fúri ara rẹ̀ eléyìí tí ó ṣe tí ò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ àìtí ìdàgbà àwọn ọmọ tiẹ̀ náà ni torí pé ní tó gbìn kalẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé ọ̀nà lọ́fọ̀ ara rẹ̀ kaburú rẹ̀ ní ìgbà tí ọjọ́ bá pé àwọn bàbá wa wọ́n èsì ẹni tá a gbọ́dọ̀ fojú di àwọn bàbá wa wọ́n èsì ẹni tá a gbọ́dọ̀ ikú wọn ọ̀já mọ̀ kankan nítorí pé àwọn ni wọ́n tù wá wá sílé ayé jẹ́jẹ́jẹ́jẹ́ làbá wà níbi tó lọ́wọ́ bá máa bi táwọn ọmọ tí ò ní wálé ayé wà so ṣùgbọ́n àwọn bàbá wa àwọn náà ṣe sábàbí tá a fi wá nulẹ̀ ayé a sì mọ̀ pé látìgbà tá a ti dé nulẹ̀ ayé yìí àwọn dáadáa àwọn adùn àwọn dáadáa àwọn adùn là ń bá pàdé nínú rẹ̀ eléyìí tó túmọ̀ sí wípé èèyàn gbọ́dọ̀ fọwọ́ ara rẹ̀ sánà gbọ́dọ̀ fọwọ́ ara rẹ̀ sánà tí adùn yẹn tó fi wá dàbúrú kódà kó ṣe pé ní tí ó mú kádùn ọ̀dà burú ni ìtẹ̀lé lànà bàbá wa tó tù wá wá sílé ayé o lópin ìgbà tí lànà tiẹ̀ bá ti ṣe kíni tó bá ti takùtọ̀ lọ́hùn tó takùtà nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. báwọn bàbá wa ti ṣe ga ní kòtò ní ìkòtò lọ́wọ́ bá tò wọ́n sí yẹn eléyìí ó gbọ́dọ̀ mú wa tẹ̀lé ìlànà wọn nígbà tó bá ti takùtọ̀ lọ́hùn tó takùtà nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé ń gbà míì nǹkan máa jẹ́ pọ́pamọ́ sóbì tọ́lọ́wọ́n nìkan hàn sọ́mọ torí pọ́lọ́wọ́n bá lọ́mọ á lò ọlọ́wọ́n bá ọ̀fẹ́ kọ́ ọmọ wọn náà gbàtó jẹ́ pé akọ́lẹ̀ tó ti síwájú fóbì ní pọ́mọ aná ni kó lọ́mọ náà sì sọ pé dandan àfikò náà wọn náà ṣe lè jẹba bàbá rẹ wọn hu ọmọ náà ìyá rẹ ń ṣèṣe ọmọ náà kò túmọ̀ sí pé kọ́ ọmọ wa lu koroka ọmọ pè wọ́n lọ́mọ náà o tí ẹni pé kò gbìyànjú láti pàkíyèsí wọn ṣiṣẹ́ ọmọ àlùjẹ́nà tọ́lọ́mùbá ni wọ́n gbọ́ kí wọ́n gbà àkú oríire tí wọ́n bá wá gbọ́ tí wọ́n bá gbà èyí tó kéré jù ni pé ìwọ gbọ́dọ̀ tẹ̀lé ní táwọn ń ṣe. torí ẹ wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilm fala tuti'huma wa sahibhuma fid dunya ma'rufa tí wọ́n bá gbìyànjú pẹ̀lú rẹ̀ láti mú ọ ṣẹbọ sí mi ọlọ́run ní ẹbọ tí kìí ṣèṣe sí tiẹ̀ ní ẹbọ tọ́lọ̀ ń ṣe léèwọ̀ gbogbo ẹbọ kò sí ìtọ́lọ̀ wọn bá fara mọ́ àwọn bàbá rẹ wá jọ́sẹ̀ bọ́ àwọn fẹ́ sọ wọn náà dẹ́lẹ́ ọ gbọ́dọ̀ tẹ̀lé wọn ọ gbọ́dọ̀ tẹ̀lé wọn. ṣùgbọ́n ìbáṣepọ̀ rẹ pẹ̀lú wọn nílé ayé pẹ̀lú dáadáa ò ní bá wọn ṣe tí ṣe ṣùgbọ́n lálàáfíà gẹ́gẹ́ bí ọmọ ràn lọ́wọ́ ni ọlọ́run lọ́wọ́ ọmọ gba Islam torí pé ó rìn oríire ràn ọ́n náà ó gba islam gbà gba islam bàbá rẹ̀ wá jẹ́ bàbá onífá onífádé bàbá wa wá pọmọ ránṣẹ́ ó lóun fura látàrí ifá tó ń dà wípé nǹkan kan burúkú kan ṣẹlẹ̀ sọ́ma ọmọ ní aburú kan ṣẹlẹ̀ sí mi dáadáa náà ni dáadáa tó ju gbogbo dáadáa lọ lédè kúkúrú mo ti di mùsùlùmí subhanallah ifá arọ́ wo ló fi kí ni hàn tá a ni. ifá arọ wò ló fi kíni hàn tá a ni. tọ bàbá wa ni ok òun ò ní kó má ṣe ìsìláàmù rẹ tó fẹ́ ṣe o òun ò ní kó má ṣe ṣùgbọ́n sọ ma ń pín ní gbogbo ògbà báyìí sígbà báyìí ó ní ifá kan tó ní kó máa dà ó sì ní ètùtù kan tó ní kó máa ṣe kó máa ṣe nítorí wíwúlò rẹ̀ fóun àti wọ bá wá tẹ̀síwájú pẹ̀lú ṣíṣe. Si n tó lè ṣẹlẹ̀ látàrí àìṣe láburú òun ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ dákun o dákun o dákun o ṣàánú òun o rí pò ń ṣe fífáhùn àti tuntun ọmọ wa ni kò yí òun o bóòlù òun ó ti ṣe o ẹ̀yin sì sọ fún un pé nínú Islam wọ́n yẹ ṣe bọ́m̀bẹ̀ wọ́n yẹ tún ṣe fámánú nínú Islam bóòlù tí wàá ti fẹ́ ṣe ọ̀rọ̀ bàbá òun yìí nìṣe tó láburú kan ṣẹlẹ̀ kò sáburú kan tí wọ́n ṣẹlẹ̀ járe ìwọ́n ti gba Islam má tún bá wọn dédìí aburú ma wọ́n ti gba islam má tún bá wọn ṣe nǹkan orí ibú ma kó lan yusibana illa ma kataba Allahu lana fi yé wọn pé nǹkan kan ò lè sá wa o àfi tọ́lọ̀ wọn bàbá kọ. sọ eléyìí eléyìí jẹba àwọn bàbá wa fẹ́ ṣe dáa tóun tó bá jẹ́ kójú ọ̀nà tí wọ́n ń tọkọ̀ bá dáa àgbọ̀dọ̀ bá wọn tójú ọ̀nà ṣùgbọ́n kò túmọ̀ sí pé ká má ṣe dáadáa sí wọn níbòmí á ṣe dáadáa sí wọn agbọ́rọ̀ sí wọn lẹ́nu léyìí tí ó tako Ọlọ́run tí ó tako Ànábì sallallahu alayhi wa sallam àyà yìí sì tún fi hàn pé Ọlọ́run bá gbogbo tó fi pa wá láṣẹ ń tọ́ da ni gbogbo tó sì kọ̀ fún wa ń tó burú ni torí ẹ̀ ni ló ṣe jẹ́ kí gbogbo àwọn olóríire ntọ́lọ́run fi pa wọ́n láṣẹ wọn máa ṣe ni ntọ́lọ́run ní kí wọ́n máa ṣe ńkọ́ wọ́n máa jìnnà sí ni. àyà yìí sì tún tọ́ka sí pé nínú ẹ̀ṣẹ̀ ńlá ó máa sọ nípa Ọlọ́run tá a mọ̀ nípa rẹ̀ ká máa fẹnu sọ nípa Ọlọ́run tá a mọ̀ nípa rẹ̀ nínú ẹ̀ṣẹ̀ ńlá ló wà. eléyìí ọba gbogbo wa wí àtẹni tó mà àtẹni tí kò mà nínú ayé wa ọ̀pọ̀lọpọ̀ ẹni tó mà ìní sọ nípa ọlọ́run ohun tí ó mà sọ yóò sọ nípa anabi sallallahu ohun tí anabi sọ eléyìí ńlá ni nínú àwọn ńlá ńlá eléyìí tí máa ṣe àti wọnà ní rọrùn fún gbogbo ẹni tí máa ń ṣe torí kìí ṣe pé ròókò tó sọ ìní ẹni tí bá ń sọ nípa Ọlọ́run abẹni tí ń sọ nípa anabi sallallahu alaihi wa sallam mà dájú kò tó wí ni kìí ṣe pé sọ torí ṣe ronú kìí ṣe ni ọ mà dájú ń sọ ó sì mà dájú anabi sọ kò tó sọ torí pé tó o bá kùnà láti mà dájú kó tó di pọ́ ọ̀sọ́ ń sọ tó o bá wípé anabi sallallahu alaihi wasallam sọ tọ lọsọ kó o tó lọsọ èèyàn ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá tí máa ṣe àti wọnà ní rọrùn eléyìí ó sì ṣàdédé jẹ́ bẹ́ẹ̀ àfi nítorí pé àwa jẹ́ mùsùlùmí ẹ̀sìn wa ẹ̀sìn islam òfin pọ̀ nínú rẹ̀ àwọn ìlànà sì wà nínú rẹ̀ jọjọ eléyìí tó ṣe pé téèyàn bá mójútó rú yẹn á sórí rẹ̀ ni nínú ẹ̀sìn islam kò sáyè kò sáyè fún yàn láti parọ́ àyè òsí láti parọ́ mọ́yìn à ń bọ̀sibọ́sì àti parọ́ mọ́ lọ abẹ́ ìgbọ́rú èpè tọ́lọ́wọ́n bá sẹ́ni fún àwọn ẹni tọ́jú òpùrọ̀ ó ní ala la'natullahi 'ala al-kadhibin ẹtẹ́ tí kẹ́ gbọ́ làánà ọlọ́run síkẹ́ ọlọ́run kọ́ máa bẹ fáwọn òpùrọ̀ ìdí ni tó fi jẹ́ pé àwa ń tiwa àwọn ìparọ́ mọ́lọ̀ àkè parọ́ mọ́ Ànábì sallallahu alayhi nínú ẹ̀sìn Islam ẹ rí gbogbo olùmọ̀ nípa Islam kọ̀ọ̀kan ní kàn máa yanu pàkàpọ̀kọ̀ kọ̀ọ̀kan máa sọ̀rọ̀ lásán àbí kọ́ máa pa àlọ́ ló kọ́ pé òun bá yàn sọ̀rọ̀ ọlọ́run tó bá fẹ́ sọ pọ́lọ̀ ń sọ ọmọ pọ́lọ̀ ń sọ bẹ́ẹ̀ lóòótọ́ sọ torí pé ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ kì í ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ kì í lásìse ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ kì í láàyè ṣùgbọ́n gbà tí wọ́n bá ń sọ ń sọ tó ń sọ ní english tó ń sọ láwùsá ó súnmọ́ kó jẹ́ pé sọkúsọ wọnú tí wọ́n ń sọ pọ́lọ́ ń sọ ìgbà tó kà bọ́lọ̀ ti ṣe sọ. ìgbà tó bá kà bọ́lọ̀ ti ṣe sọ tó àwọn á ń túmọ̀ rẹ̀ á pé àṣìṣe wọnú túmọ̀ rẹ̀ ṣùgbọ́n dodo lọ̀rọ̀ lọ. ṣe eléyìí a kì í sọ nípa ọlọ́run tá a mọ̀ ọ̀pọ̀ fáwọn bàbá bàbá àwọn bàbá ojú mi dá wọn mọ̀ tán mọ̀ gbọ́n tán ọ̀pọ̀ fúnra àwọn bàbá bẹ́ẹ̀ yẹn tó ṣe pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin agboolé àwọn náà ni wọ́n di sheikhul islam wọ́n máa dá ni àwọn ni wọ́n máa gbé ni wọ́n máa dá wọ́n lè sọ pé ọ̀sẹ̀ tó ṣẹun ọlọ́wọ́n ọba ìpẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ tọ́ba ti gbàwé tó mẹ́ta tó sọ láàdọ́rin lọ́ba tán pé zina ṣe parí nìyẹn ó kì í àtọkùlù náà allah himalaya ta'lamun etiri tẹ́ ma sọ nípa ọlọ́run tẹ́ ma nípa rẹ̀ ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ fún gbogbo wa o ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ fún gbogbo wa because tọ́rọ̀ bá di ọ̀rọ̀ nípa àmọ̀ ẹ̀sìn Islam tọ́rọ̀ bá di ọ̀rọ̀ nípa ìmọ̀ nípa ẹ̀sìn Islam gbogbo apátá là máa dolùmọ̀ gbogbo apátá là máa di sheikh sósì dáa báwọn nígbà tá a mọ̀ yìí pé ẹni tó jẹ́ pé iṣẹ́ tílọ̀ níṣẹ́ rẹ̀ àyè fi lọ pé kọ́ bá nìkan lé tomato bá takú nínú gbó bíbi tí ò sẹ́nìkan tá a wá dúró síbẹ̀ yẹn gbogbo ẹrú ọlọ́run tí máa ń kọjá àgbàbí tá a wà yẹn táwọn ẹrú ọlọ́run yìí bá sọ yìí pé àwọn fẹ́ ràn wá lọ́wọ́ pé kí ló ṣe mọ́tò yín sẹ́mi pé inú yóò dùn pé wọ́n dúró ṣùgbọ́n lásìkò kan náà ẹ ṣọ́ra fún gbogbo èèyàn kọ́ bọ́nú ẹ́ńjìnì mọ́tò yín tó bá ní ẹ sí bọ́nẹ́ẹ̀tì ẹni ẹjọ́ ṣe mẹ́kù lẹ́yìn ni ìnáwó mi ṣe mẹ́kù bọ̀ mo kàn fẹ́ wò ni ah, ẹ má wò nítorí pé tó bá tọ́ ọ̀bọ̀ ní ìsinyìí tó dojúrú òun tù lẹ́nu kí ó lọ́ọ́ dé ńgbà tọrọ di ọrọ nípa ẹ̀sìn nígbà tọrọ dọ̀rọ̀ ẹ̀gbọ́mọ ẹ̀gbọ́mọ ẹ̀ síbí tó ṣe pé ńgbà tí di nípa ọ̀rọ̀ ẹ̀sìn ó fi wá jẹ́ pé gbogbo èèyàn ló lè sọ nípa rẹ̀ kí ló dé tó fi jẹ́ pé gbogbo èèyàn ló mọ̀ nípa rẹ̀ gbogbo èèyàn lẹ́lẹ́bi léèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ ti wá béèrè wọn ti sìn yín lọ́nà tán ẹ wá sọ pé fẹ́ kọ̀nfàmù ọ̀rọ̀ kan ni ta ló wá wà fún confirmation wà gẹ́gẹ́ bíi booking office tó ti búùkù bàálù kí ló dé tó fi jẹ́ pé ńgbà tí ọ̀rọ̀ dọ̀ọ́lù tó dàrú mọ́ lójú tó fẹ́ ṣèwádìí ó yẹ bí ẹni tó mọ̀ tààrà ó wá ti bí eléyìí ó tún bí eléyìí ó tún bí eléyìí tọ́ba ayé wa gbé ẹjọ́ mo fẹ́ kọ̀nfàmù ọ̀rọ̀ kan ni ta ló wà fún confirmation torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀sìn wa léléyìí wọn kì í fi ṣeré ẹ̀sìn léléyìí ẹni tí kò mọ̀ nípa rẹ̀ kó gbé ẹnu lọ́wọ́ ìwọ ní ìsìn ọmọ nǹkankan nípa ẹ̀sìn ọwọ́ ni ẹ̀dá kun tó lọ bí mi léèrè béèrè kan ni mo ti dáhùn ṣùgbọ́n àmọ́ bí mo dáhùn dáadáa bí mo dáhùn dáadáa la ilaha illallah atakuluna ma ètí rí máa sọ nípa ọlọ́run tẹ́ máa nípa rẹ̀ gbogbo èèyàn pátá ló wù kán sọ pọ́n mà àmọ́ gbogbo wọn pátá ni lè ṣe sùúrù èèyàn mélòó ni o lójú ẹ ẹni tó lè dúró fóṣù kan tí ò ní gbogbo pátá iná ni wọ́n sì máa bi nípa tí wọ́n mọ̀ nípa rẹ̀ tí kálukú ma sì máa yanu pàkàpọ̀kọ̀ pé kí ni wọ́n á bẹ nu ẹ̀sìn sẹ́sìn á lè bá alọ́bẹ̀rù ọlọ́run ma la ta'lamun etí rí tẹ̀ ń sọ nípa ọlọ́run tẹ́ mọ̀ nípa rẹ̀. ẹnìkan lọ wọnú rédíò ó ń ayà tó lọ sọ pé yu'jibul kuffar òní yóò mọ wá yí àwọn kèfèrí lẹ́nu ṣé kèfèrí lọ́lọ́ ń sọ mẹ́ẹ̀ ṣé kèfèrí lọ́lọ́ ń sọ ó tún ti wọ orí atẹ́gùn fa ọlọ́run lọ́mọ iye yẹn thousands tó gbọ́ tí o bá wọ mílíọ̀n tó ń torí ẹ̀ kí ló dé tó fi jẹ́ kó à ń kájú àfẹ́ dolùmọ̀ká tó kẹ́kọ̀ọ́ afẹ́ dolùmọ̀ ká tó kẹ́kọ̀ọ́ nígbà tá a sì mọ̀ yìí pé èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ kó tó di pọ́nmọ́ nígbà tá a mọ̀ pé èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ kó tó di pọ́nmọ́ ti rí tó fi wá jẹ́ gbogbo èèyàn náà ní Islam gbogbo ẹni tó bá ti rówó ra kẹ́bà tó rówó ra àwọn olùmọ̀ náà nìyẹn kí èyí ti rí tẹ́ẹ̀ máa sọ nípa ọlọ́run tẹ́ẹ̀ mọ̀ ẹ̀yin náà sì ti mọ̀ pé aburú ti ṣẹlẹ̀ tó pọ̀ lórí eléyìí kò sẹ́nìkan tí ó sọ tí ó mọ̀ nípa rẹ̀ tí ẹnìkan padà wá ṣàtúnṣe pé àṣìṣe ni tó sọ kò ṣe déédéé tí ò ní fẹ́ mọ́ǹtì lọ́tà ọmọ kó wọn mọ̀ fá ìgbà tí wọ́n á sọ ìgbẹ́ntọ́ sọ ò ṣe déédéé pẹ̀lú ògbọ́lọ́ yóò mú lọ́tà ni yóò di pé ọkàn rẹ̀ ọmọ ọkàn rẹ̀ ọkọ̀ onífẹ́ gbọ́ pọ́ǹtì tún sẹ́kù láyé má gbogbo yẹn bá jókòó tí máa ń wọ̀ tó tó máa ń sọ bá jẹ́ pọ́ ní tìyàn agbọ́n àbíkọ́ lọ́wọ́ àkó níwò bẹ́ẹ̀ má ẹni tó dojú tìyàn ok ṣé ìwọ ti kọ́kọ́ dojú tìra rẹ̀ ńgbà tó parọ́ mọ́ lọ sóò ti dojú tìra rẹ̀ ńgbà tó parọ́ mọ́ ànàbì sallallahu alaihi wasallam ntí wọn mọ nípa rẹ kí ló dé tó ń jánu pa rẹ atakuluna ala Allahi ma la ta'lamun ètí rí tẹ ma sọ nípa Ọlọ́run tẹ ma nípa rẹ ó léwu púpọ̀ tó bá ṣe pé tá a bá kúrọ mọ yẹn tá a bá sọ nípa yẹn ń tá mọ á kábò pò á lọlọ wọn bu oúnjẹ fáwọn èèyàn wọn wá ní wọn lọ gbóúnjẹ fẹnìkan. bàtọ́ wa ń gbóúnjẹ fún un wọn ni sọ́bẹ̀ ẹ̀gúsí ni káàbù fún wọn ni àbọ̀bẹ̀ owó edu lọ́ba ni ah, rárá wọ́n ń jẹ̀gúsí owó edu ni wọn edu mo ti sọ pé ah, bóòlù tó báwo lẹ ṣe lè máa sọ nípa ọlọ́run tẹ́ mà èèyàn sí èèyàn lásán tó bá ẹni tó parọ́ mọ́ lórí ọbẹ̀ lásán yóò mọ láéláé kò tó kọ̀ ọ̀kùnmá pé ẹlẹ́yìn ẹ̀ tí wọ́n kàn máa wíwí kúwì tí wọ́n máa sọ sọ́kúsọ láì jẹ́ pọ́ máa ń pa tí wọ́n sọ wọ́n máa sọ ni ẹ má gbọ́rọ̀ wèrè lọ́ba di wèrè lẹ́nu rẹ̀ torí ẹ̀ ó yẹ ká wá kíyèsí pé ọlọ́run mọ̀lélẹ́yìí kì í máa ṣèèyàn gbọ́dọ̀ láti wá lè máa sọ nípa rẹ̀ ń tá àmọ̀ gbà rẹ̀ torí ẹ̀ ló ti fẹ́ kófin ọlọ́run dá lórí pé tí wọ́n bá bi ẹnìkan léèrè ọ̀rọ̀ nípa ẹ̀sìn níta bí nǹkan mọ̀ nípa rẹ̀ ọ wá sọ èsì tó wá fọ wá ṣe déédéé ọgbẹ́sẹ̀ báwo ni tí ọba ṣe déédéé ọ̀dàgùn ọ̀rọ̀ tó sọ tó mọ̀ nípa rẹ̀ ó ṣe ọ̀sẹ̀ lọ torí máa la ta'lamu. báwo wá ni tí ń tọ́ sọ tó bá jẹ́ ìsọkúsọ ńkọ́ ọ̀dàgùn torí ẹ̀ ló ṣe jẹ́ pé èèyàn gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run gan èèyàn gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run gan lásán kọ́ ni wọ́n ń tírìnì àwọn èèyàn lọ́dún púpọ̀ lásán kọ́ ni wọ́n ń kẹ́kọ̀ọ́ wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ fọ́dún gbọ́ọ̀rọ̀ àwọn ẹni tó kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ gan fọ́dún gbọ́ọ̀rọ̀ ó lójú tí wọ́n lè bí wọ́n tí wọ́n lè dáhùn láwọn olùkọ́ wa ó lójú tí wọ́n lè bí wọ́n tí wọ́n lè dáhùn àwọn béèrè wà tó yẹ pé tí wọ́n bá bí wọ́n wọ́n ní ẹ̀dá kun tọrọ lọ́ọ̀ àwọn lágbájá báyìí subhanallah ìyẹn ni pé ìfẹ́ kẹ́ ẹ dá wàhálà bọ̀ mí lọ́rùn torí pé ìmọ̀ èsì tó dájú lórí ẹ̀ ẹ má kó bá mi subhanallah pé olóṣè wa jẹ títajà tẹran láwùjọ tiwa àwọn kan wà tó yẹ kó oògùn làwọn mọ̀ wọn ò mọ kí ó kankan ẹ sì pa àwọn ṣéwù náà nù dípò kẹ sọ pé àwọn baba aláwo nù wọ ẹ sọ pé àwọn ṣéwù náà nù ẹ rí i pé tọrọ bá dàrú àwọn náà lè sọ pé àwọn ò mọ kí ó ń tà wọn léwélégbò làwọn kí á ní láàánì tẹ gbé sórí ńgbà tó jẹ pé léwélégbò lẹ́yìn kí ni láàánì ṣe lónìí gbogbo àwọn kan wọ̀nyẹn àwùjọ yìí ó nídìí kí wọn fọ nù kọ mọ kẹsì ó lè ba àrọ náà tí ó là níwájú rẹ̀ tí ọmọ gbà so wọ́n ti bẹ̀sìn jẹ́ kọjá sísọ oníkálukú tó bá ti ríra rẹ̀ ńkọ́nà kan yọ kàn máa pa ní ọmọ kún náà máa sọ pé bẹ́sìn ṣe rí nu ẹ̀sìn ò sì rí bẹ́ẹ̀. kul amara rabbi bil qist fi yé wọn pé ìṣèdọ́gba lọ́lúwa ẹlẹ́dàá pa lọ́pàá wá láṣẹ ká máa ṣe o ọlọ́wọ́n bá pa wá láṣẹ ká dúró dọ́gba ká ṣe dọ́gba ká ṣe déédéé àṣẹ ọlọ́run ọlọ́wọ́n bọ̀ gbà káyà alábòsí tó o bá jẹ́ olórí ọlọ́wọ́n bọ̀ gbà kọjá alábòsí it's better kọ́ ọmọ wulẹ̀ gbapò lórí o ẹnikẹ́ni tó bá ti mọ̀ kójú ṣáájú lòun ó ṣe mọ̀ wulẹ̀ gbapò lórí nítorí pé bí ìgbà tí èèyàn ti ń lọ ìlọ pé tẹ̀rì ni tó ń gangan fúnra ara rẹ̀ tó wá sòkúta mọ́tì ṣe yóò mú mọ́tẹ́rì ni àbí yóò kúkú máa lọ ọ̀sálẹ̀ tó bẹ́ẹ̀ ni ẹni tí ò bá ti ní í ṣe dọ́gba tó sì tẹrí gba pò lórí ewu ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí tọ́lọ̀ fi pa wá láṣẹ ní ká ṣe dọ́gba by the time tí ò bá ti ní lè ṣe dọ́gba it's better for you not to step forward ṣùgbọ́n lónìí ǹjẹ́ gbogbo àwọn ẹni tí wọ́n lẹ fọ́tò wọn báwọn fẹ́ gbapò àwọn ń fẹ́ kẹ́ ẹ dìbò yàn wọn káwọn bọ́ sípò òṣèlú ǹjẹ́ gbogbo wọn ló ní ká ṣe dọ́gba bíi ẹni tó jẹ́ pé ó ti fẹ́ẹ̀lì ní kọ̀rọ̀ ọ̀lẹ́ rẹ̀ báwo ló ti ṣe fẹ́ ṣàṣeyege ní gbangba orílẹ̀-èdè ní gbangba àpínlẹ̀ ní gbangba àjọba àbílẹ̀ ní gbangba àdúgbò báwo ló ti ṣe fẹ́ ṣe dọ́gba ẹlòmíì ẹ̀jẹ̀ tó ń sáré nínú san rẹ̀ ó ń lẹ̀ jẹ́ àbòsí tí ò bá ti ṣàbòsí kò rí mú mi irun wọn náà sì wà ń pò rẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé wọn à ní ṣe balance ìsọwọ́jà àwọn apá àbìkan ni ó pọ̀ sí jù gbogbo ntẹ́rì tí wọ́n máa ṣe ní nǹkan lọ́síwájú agbọn àbìkan ni ó pọ̀ sí jù agbọn àbí yòókù ńkọ́ ṣé bó rí gbogbo wọn náà lẹ́jọ́ lórí lé lórí lọ́sọ̀pá àṣẹ torí àwọn ọ̀tá mi wà ń bẹ̀ ọ́n ọ̀tá rẹ̀ wà ń bẹ̀ ọ̀tá rẹ̀ wà ń bí tó ń ṣe sí náà ọ̀tá rẹ̀ wà ń bí tó ń ṣe sí náà torí pé gbogbo èèyàn ò lè jọ wípé nìkan tiẹ̀ náà là ń ṣe torí pé àwọn aríire bá ní jẹ àgbọ̀nsalẹ̀ lọ́pọ̀ jù náà ti ń sọ pé ẹ̀ ń sọ àwà lẹ́yìn ni. bóòlù sì wá jẹ tó bá sọ gọ́dà bòbúrú chairman àdúgbò rẹ nìkan ni ọ ọba fàáké ọfàáké kọrí pé chairman àdúgbò mi bá wò adúlù ibi tí local government dé ọkọjá sísọ ókè àrọwọjà yín bí yòókù àdúgbò yín nìkan lẹ tún ṣe ẹ dọ̀dà sí àdúgbò yín gbogbo àdúgbò yòókù nu local government ẹ fà wọ́n lẹ̀ fún ta ni ẹ fi wọ́n lẹ̀ fọlọ́ ẹ̀kọ́ síbítù pélébé kan kòtí kónkó náà lọ gbẹlẹgbàdì ẹ̀ márùn lọ lẹ́ẹ̀kan o ẹ̀kọ́ sádùúgbò yín gbogbo ibi yòókù ńkọ́ ẹ lẹ̀ fi wọ́n lẹ̀ fọlọ́ tó sì dáa bẹ́ẹ̀ ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. sẹ́yìn mọ̀kọ́ lọ gbé yín dìde ńjọ́ gbé ní alùkìyàmù ni tí wọ́n tí a mọ̀ nǹkọ́ gómìnà ni gbogbo ni wọ́n rà kó àtẹ̀ǹtẹ̀ gómìnà lé lórí wọ́n rà kálukú kó ni ó ẹni bọ̀ ń president tó torí ẹ ẹni gómìnà ńkọ́ ọwọ́jà rẹ̀ ọ̀pọ̀ síbi kan ó fi bìyókù lẹ̀ kí ló dé wọ́n ní ibi táwọn ti ń ṣiṣẹ́ náà ni ibi tọrọ gbàánu àwọn ò lè lọ bòmíì torí àwọn eléyìí ò ṣe táwọn ok wọn à ṣe tiyín a jẹ́ pé gómìnà ibi tẹ̀ ń ṣiṣẹ́ sí nìyí àwọn ibi tẹ̀ ń ṣiṣẹ́ sí ẹ̀ ṣe gómìnà wọn ah báwo lè ṣe fẹ́ límìtì agbára wọn tá ń lágbára àyà tí ò ṣiṣẹ́ ń bomi táyìké ibi tí ti ń ṣiṣẹ́ náà ni ti ń ṣiṣẹ́ torí ẹ̀ ìṣèdọ́gba ìtọ́ga púpọ̀ ni ẹni tí ò bá ti lè ṣe kó sílé bàbá rẹ̀ ó léwu kéèyàn tẹ́rí gba tí bùkátà sí dọ́gba nígbà tí èèyàn mọ̀ra rẹ̀ lálábòsí. ẹni tó ti olórí orílẹ̀-èdè wọ́n ní wọ́n ti zóònù nàìjíríà sọ́nà kan so àwọn zóònù kan nìkan ni wọ́n ń ṣiṣẹ́ fún àwọn zóònù yòókù wọn náà nù. wọ́n pààyàn ní kan wọ́n ní ah, ọba ó dùn wá wọ́n pààyàn míì ẹnì kan ò tí ṣe bí ìgbà tó ń gbọ́ ẹ̀ ń pẹ́ kí gbogbo yín ó ok ṣé ìṣèdọ́gba náà nìyẹn ẹlẹ́fẹ́ mi ẹgbẹ̀rún fún kankan ẹ wá mú ọgọ́rùn mẹ́sàn-án ó lé àádọ́rin láwọn agbọn abìkan àwọn agbọn yòókù tó wá kù ẹ wá mú èèyàn ọgbọ̀n tó kù ẹ mú wọn bẹ̀ ọ pé torí káwọn náà lè bá nínú kéèkì nǹkan nine hundred and nine hundred ẹ sì mú wọn lágbọ̀n kan ẹ wá mú táàtì lágbọ̀n kan ẹni ṣèdọ́gba nù táni ṣèdọ́gba àbòsí gbogbo orí eléyìí ló ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè tiwa o ẹ̀hẹ́n ní tí wọ́n bá ti wá mọ lórí ìṣèdọ́gba kì í dúró déédéé kì í dúró déédéé tó bá dàbí ìgbà tí ń dámọ́rán ẹ wọnú ẹ wò ẹ rí i pé gbogbo ẹ ló ti jẹrà ẹ rí i pé gbogbo ẹ ló ti jẹrà ó wá dàbí ìgbà tí ìṣèjọba tá a máa ṣeun ọwọ́ asọmọ orílẹ̀-èdè dọ̀tá ara wọn ẹnìkan ní dálẹ̀ o yọ wá di tajà tẹran ẹ̀yàn wá ti torí tẹnìkan ẹ̀ máa bá gbogbo èèyàn jà tẹ́bá ti rí àwọn èèyàn rú tẹni tí ń ṣàbòsí òun ẹ̀ wá pé gbogbo wọn ọ̀tá yín ni. wàràs wala taziru waziratun wizra ukhra ọlọ́run ọba ọgbà ikíkẹ́ di ẹrù ẹ̀ṣẹ̀ nìkan ru ẹlòmíì ẹlòmíì yun kí ló fi ṣẹ̀ ọ́ ẹni tó ṣẹ̀ ọ́ lọ́ṣẹ̀ ọ́ bóòlù sí wa lè máa fẹsẹ̀ tẹnìkan bí ẹlòmíì tó gbogbo eléyìí àìṣedọ́gba ló máa ń bi kí ló sún ọlọ́ọ̀dí àǹfẹ́yàwó méjì nígbà tó ọmọ ara rẹ lálábòsí kí ló sún ọlọ́ọ̀dí rẹ ó ní gbogbo àwọn ọ̀rẹ́ mi wọ́n ti dolóbìnrin méjì wọ́n ti dolóbìnrin méjì àti wá gbọ́ wọ́n á jẹ́ pé ńgbà tí gbogbo wọn bá ń náwó méjì sókè ọ̀kan ló wọ́n máa nà agbára rẹ ọ̀ka agbára rẹ ọ̀ka nítorí pé ààrin nínú alukur'an àbí sunna anabi sallallahu alayhi wa sallam pé ọlọ́run ẹlẹ́dàá wa sọ pé má fẹ́ ìyàwó kan o àfi tó bá lè ṣe dọ́gba ọlọ́run sọ bẹ́ẹ̀ torí ṣe dọ́gba lórí ta ni ìyàwó kan wọ́n tó a sọ pé tó bá lè ṣe dọ́gba má fẹ́ ìyàwó rárá o man istata'a minkumul ba'ata falyatazawwaj ẹnikẹ́ni nínú tó bá lágbára àti lè bóbìnrin lò tó sì lè gbẹ́rú ẹ̀ kó ìyàwó wọ́n sọ pé ẹnikẹ́ni tó bá ti lè ṣe dọ́gba àmọ́ o tó bá jẹ́ wípé ìyàwó méjì ló bá fẹ́ fẹ́ ọ gbọ́dọ̀ lè ṣe dọ́gba fa in khiftum alla ta'dilu fa wahida aw ma malakat aymanukum tó bá ti mọ̀ pé òní lè ṣe dọ́gba láàrin obìnrin méjì mẹ́ta mẹ́rin ọ gbọ́dọ̀ ju mẹ́rin lọ tó o bá ti mọ̀ pé òní lè ṣe dọ́gba láàrin ẹyọ kan ní kò o jókòó rẹ̀ jẹ́ ọwọ́ àti torí pé àwọn ọ̀rẹ́ rẹ̀ ń fẹ́ àwọn méjì ìwọ náà lọ fẹ́ àwọn méjì ọwọ ní yàrá kan náà ní yàrá kan náà ló nílé kó yàrá kan yìí lè gba yàrá méjì ò bí ọ̀dà ò lè gba yàrá méjì tó ń torí wá mú fi pín yàrá méjì téèyàn bá la ka ẹ̀ mú ó ní páálí dẹ̀ tún sàn sà páálí sàn sà torí pé kí ni làwọn fi pín lẹ́ẹ̀fi pín yàrá láàrin méjì eléyìí wọn gbogbo ntagbara èèyàn bá kẹ ìyẹn dáwọ́lé o ìyẹn dáwọ́lé náírà mẹ́jọ náà ló lè filẹ̀ lówó ọbẹ̀ ìyàwó agbó méjì ọwọ́ agbó náírà mẹ́rin mẹ́rin fún wa tòmátì tòmátì kò fi ra ni àbí ewédú àbí rodo ọwọ́ ni ẹ ọlọ́ndàkùn mọ́mọ́ yọ wá lẹ́gbẹ́ torí pé ìfitẹ́gbẹ́ wà náà ni wọ́n náà fẹ́ máa wà náà lẹ́gbẹ́ òfò torí ẹ̀ ń tágbára rẹ̀ ọba ká má dáwọ́lé o má dáwọ́lé hẹ́n torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé ẹni tí òyò ti ràn kùn àbùkù nírú wọn máa kàn o àbùkù nírú wọn máa kàn rọra fọwọ́ mú ìyàwó rẹ̀ kàn ẹlòmíì wà tó ti kọ́ mọ̀ ní pé ìyàwó kan lè dùn lágara òun lágbára ẹ̀ ọ wà lọ fẹ́ àwọn mẹ́ta àwọn ìyàwó wa ń pariwo pé kò súnmọ́ àwọn ìtọ́jú òun náà ní í pé àwọn aráàta ni ọmọ bá wọn bá sùn torí pé ntagbára rí ọ̀ká lọ lọ sí àwọn olórí ibùsùpọ̀ náà àwọn obìnrin bẹ́ẹ̀ náà tó yẹ kó àwọn náà lọ ọmọ gbóyún wá ń ta ni ẹ ẹbùnmi láti rí èmi ni wọn bóyin láti rí o tálà sí rí òfò tí wọn ń bò o tí ì ṣe ìyàwó ìyàwó ò tí ì ṣe ọ ni torí pé yóò sọ fún ọjọ́ yẹn kékeré ni tó rò pé wọn lọ làwọn ọmọ yìí ni ẹ dákun ẹ̀yin ará yẹ bá ní wojú wọn ẹ wojú bàbá yìí tí wọ́n jọra wọn. torí ẹ ẹni tí ó lè ṣe dọ́gba kó ṣọ́ra o má dáwọ́lé ntí tó àṣírí èèyàn ntí o bá ti lè ṣe dọ́gba má dáwọ́lé ntí o tó àṣírí rẹ̀ bàbá tó ní ọmọ púpọ̀ ọwọ́ à ń bọ ọmọ kan lẹ́bùn kò fáwọn ọmọ míì lẹ́bùn bàbá alábòsí nìyẹn o ìṣèdọ́gba lọ́lọ́run fi pa wá láṣẹ bàbá alábòsí nìyẹn tó o bá ti lè bùn àwọn ọmọ rẹ yókù náà lẹ́bùn má bọ ẹnìkankan lẹ́bùn yọ ọmọ lórí kó o fún wọn lóúnjẹ ẹ ọmọ yìí ní gbọ́rọ̀ èyí tí ò gbọ́rọ̀ tó bá ti lè gùn etí ń gbọ́rọ̀ lẹ́bùn nígbà tó òfin etí ò gbọ́rọ̀ lẹ́bùn ó tún sánà píkà ìgbọ́rọ̀ rẹ̀ kó tún peléke sí ni. bí òkè òkè kò burú wọn ń select àbí òun ò fojú bàbá ń rí tàlátà bàbá àlàrúbá torí ètò ń se lọ́wọ́ ní késekése ni kásákásá lẹ́ ń bọ̀. ẹ̀rí pẹ́yìn lẹ tún ran ìbàjẹ́ ńlọ́wọ́ sí àmọ́ ọmọ ìyá garawa kò gbọ́rọ̀ irú ẹ̀bùn tẹ fẹ́ ti ń gbọ́rọ̀ náà lẹ́fún náà ah bàbá mi yẹn dáadáa mà ní. ti fóun ṣe yí ọmọ burúkú tó yìí wọ́n sì tún fóun náà lẹ́bùn ajẹ́pẹ́ tí wọ́n fẹ́ ìní ṣe má. ó súnmọ́ kọ́ mo fi pàwà burúkú tì mọ́gbà tí wọ́n bá ti sọ pé òní fún ẹnìkan ló fún àkọ́kọ́ sẹ́lọ̀ èkejì ọmọ òtún ní bọ́ sórí láì torí ẹ ìṣèdọ́gba lọ́lọ́run tí lè máàmù bá wà tẹnìkan bá wà tí èsì dọ́gba lórí àwọn ará ilé rẹ̀ tọjá baba alábòsí àníjọ jẹ lè máàmù lọ́dọ̀ àmàlẹkíyà mi àníjọ jẹ lè máàmù pé kí ni ìwọ wo tí lè rí òtò tọ àdá mọ́sálásí rú sọsẹ pé ilé kéré sí mọ́sálásí ha tí ọ̀rọ̀ bá tó bá dàrú mọ́sálásí pé bàbá kan bá bàbá kan jà wọn á kó wa bọ̀ wọ́n sì tí wọ́n ti mọ̀ ọ́ náà kékeré ni alábòsí bastard so wọn akọrọ wa àgbọ ó ti gbọ́ ó ti mẹni tọjà rí ó ti mẹni tọjà rí wa ẹm a máa wu ọ̀rọ̀ dáadáa ẹn tọjà bí ọ̀rọ̀ àti ẹ̀yin lẹ́yìn darí èmi ò sì lè bẹ̀rù pé èèyàn kan pa mí ẹlẹyìn lẹ́yìn darí <laughs> ẹni tọjà bínú yóò lò lọjà rí dáhàrí ọ̀pọ̀ tẹ́lẹ̀ lè má mú tí ò gbẹ́sìn yìí ọwọ ni wọn pọ so gbogbo orú nǹkan yẹn ó túmọ̀ sí ó ní táwọn olùmọ̀ wò tó ń ti pọ̀ rọ̀ ọ̀dọ́gba. ipe àfi tí máa ń ṣe dọ́gba ńlẹ̀ ni ó tún ṣe lè máa so táwọn ń wò torí pé ẹni tí ń ṣe lè kì í ṣe pọ̀nkan síwájú àwọn lasan ṣe sọ láti lásán ó tún máa darí wọn láwùjọ wọ́n laarin láàrin ẹni tí áwọ̀ bá wà ó tún máa dá ìrẹ́pọ̀lẹ̀ láàrin ẹni tí wọn ara wọn so ìwọ tó wá rí bẹ́ẹ̀ tó wá rẹ ni wàhálà ti ń gbogbo èèyàn yóò mélòó lórí wò قل أمر ربي بالقسط في يوم بيسي دغبا lọ́lọ́run dọgba wa fi pa wá láṣẹ o gbogbo orílẹ̀-èdè ló síwájú rẹ̀ with justice and equality irọ́gidi àfikọ́lọ́ mẹ́tì kẹjọ gbìyàn débẹ̀ ẹ̀rí injustice ńgbà tẹ́ ẹ bá wọ̀ bẹ́ẹ̀. wọ́n lè yà síbẹ̀ pé kíní kan wọ́n gbé kíní kan lọ́wọ́ òṣùwọ̀n kan irọ́ lásì òṣùwọ̀n gàrí kò sí justice torí ẹni wọ́n ṣe ṣẹjọ́ ẹyọ kan fọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ah, ah, ẹ tí wàá rò tọ́ di sí torí injustice náà ni ẹni tó bá lọ rí wọn lé oníjàre justice nìyẹn ẹni tí ó bá lè sọ wọ́n kú dúró ọ̀jẹ̀bi ni lọ́sàn-án gan ọwọ́ ẹni ọlọ́wọ́ da ọlọ́run kọ́ da gan náà là ń fẹ́ àmàláyé àtìgbà lọ́wọ́ yìí ṣé irú rẹ̀ ìní ti ń ṣẹlẹ̀ láyé ọlọ́run bá pa wá láṣẹ pẹ̀lú pàṣẹ dọ́gba ẹ rí i pé kí ló dé tó fi jẹ́ pé ní kóòtù tí bá ń ṣẹjọ́ tó bá ń parí ẹjọ́ ariwo oríṣi méjì ni máa sọ ariwo àkọ́kọ́ onígbé alihamudulilayi tó bá jẹ́ mùsùlùmí ó ní tó bá jẹ́ pé wọ́n ṣe mùsùlùmí. ariwo kejì ó ní ah, ọlọ́wọ́n dá ọlọ́wọ́n dá ẹ ti gbẹ̀gún jẹ́ <laughs> so kí ló dé tí máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tádájọ́ bá tún fetí kọ́ ọlọ́run ọ̀dà ẹ ti gbẹ̀gún jẹ ó tún lè ní ọ abuse kọ́ọ̀tù òun ọ lọ ẹ̀wọ̀n oṣù mẹ́ta. fáìlì lẹ́kọ̀ọ́ ní court ìyẹn ni pé èyí dábì sí ọ́tẹ́lẹ̀ kò tí ì tó abẹ́ ẹ̀kọ́ ó tún àlékún subhanallah so torí pé kò sí justice ni tẹ́rí tí justice bá wà islam ti dà á pọ̀ jù ó ṣòro kẹ́ ẹ dájọ́ nínú ẹ̀sìn islam kẹlẹ́bi ọmọ mẹ́bi lẹ́bi wọn wá bí da tí ó rò tó wọn ò bí da torí ti ti hàn yóò ti hàn kékeré kí ni sọ tí ó àbí kèsì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sòsẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ ni ó túmọ̀ sí pé ń bàbá adájọ́ kó ní kinní kan ọ́ jẹ kòkókò ń bẹ̀ ni onídìí pé ẹ̀wọ̀n oṣù mẹ́ta kan torí ẹ̀ tí justice bá wà wàá ló dínkù kóòtù gbọ́n nísìmí ìdí tẹ́tọ́ fi pọ̀ ní àwọn kóòtù kóòtù fìtínà ó ní kí wọ́n ń wò ó pé ẹ fẹ́ àwọn sọ irọ́ dòótọ́ fáwọn ìdí fi pọ̀ nù ti mọ̀ ipò òdodo náà ni wọ́n fi ń dájọ́ wàláhì ẹjọ́ dínkù at the end of the day lọ́ọ̀yà gan ti bá wọn pe rọ́ọ̀nì òótọ́ òǹkọ́ sọ ẹ lè win ní kéèsì nítorí pé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí fòfin ọlọ́run tó ojú ọjọ́ ti gbogbo wa ni o wọ́n gbowó sẹ́ tó ń wo tàǹkófò tí yín tún lékún nu tó torí ẹ̀ òun ọ̀fẹ́ kéèsì kan tóun ò ní lè win ni ẹ̀ ìyẹn ni pé òdodo ni ẹgbẹ́ wa bọ̀ bẹ́ẹ̀ bá lòdodo ẹgbẹ́ wa bọ̀ sòṣùgbọ́n gbòò ti jẹ́ pé rọ́ iná ní tàbí àkàrà gbóná lọ́ọ̀yà ni ó tún kọ́ onírọ́ tó pa òun náà ó tún máa kọ́rọ́ tí yọ pa ńgbà bá dàn wọ́n sọ òótọ́ di irọ́ wọ́n sọ ọ̀rọ̀ di òótọ́ gbogbo ọ̀dàrú adájọ́ náà lórí ìgbà tó kọ́ lọ tiẹ̀ náà kò jiná lọ títí gbogbo ọ̀dàrú náà lójú ọwọ́ àjọ rẹ̀ torí àwọn ọ̀rọ̀ táwọn witnesses yìí sọ gbogbo ẹ̀ tẹ̀ ó ń fẹ́ káwọn tuntun yẹ̀wò kí ni kí ni tún yẹ̀wò. so kul amara rabbi bil qist olúwa ẹlẹ́dàá mi pàṣẹ ò pé ká ṣe dọ́gba torí nínú tẹ̀sán islam báwọn olórí ńláńlá ẹni tó jẹ́ khalifa wàhálà ọ̀sẹ̀lẹ̀ láàrin rẹ̀ àti èèyàn kékeré lábẹ́ ìjọba rẹ̀ ẹ̀rí bó lórí ó sì sọ wípé ìwà adájọ́ tó pé mi mọ̀ yàn ṣe dọ́gba láàrin wa tó bá ní ẹ ah, ọ̀dà ìwọ baba Hasan àbẹ́ ọ̀gbọ́n tí mo sọ fún ọ ah, baba Hasan báwo Ali ló kọ́ mi ń jẹ́ torí pé òun ọ̀la kọ́mọ lórí òpó ní baba alágbájá ọ̀wọ́n á pé mi baba alágbájá ṣé eléyìí ò ti máa túmọ̀ sí pọ́fẹ́ ṣàbòsí fún torí tèmi. la ilaha illallah so bí Islam ṣe rí nu tọ́. So, wọ́n sì dájọ́ ńgbà wọ́n dájọ́ wọ́n rí i pé Ali ibn Abi Talib ló ẹni tí wọ́n sì jọ ń fa wàhálà ìṣe mùsùlùmí àkọ́kọ́ bí tó ti ní bóun ṣe ń pè pẹ̀lú ọkọ rẹ̀ ni òpè mí náà pẹ̀lú ọkọ mi ó ti kọ́kọ́ ya eléyìí lẹ́nu náà Amirul Mu'minin olórí fún gbogbo mùsùlùmí àgbáńlá yìí aláṣẹ lórí gbogbo ilẹ̀ Islam tí èsì kọ́ńtìrì kan kéékèèké ifá so òun àti ẹnìkan nu mẹ̀kúnnù tí ètò ṣe mùsùlùmí wọ́n jọ ní àwọ̀ wọ́n ṣe fanfa wọ́n á kó lọ síwájú adájọ́ tó kó lórí tó yàn náà nì olórí wa ń panlé gan baba hasan bó lẹsẹ wa ṣe ẹ ẹrọjọ ti yín baba hasan wa ali ló kọ mi so kó náà baba matthew ó kúkú pé baba matthew bó lè mi sọ wá di baba hasan bó ń ṣe ń pè ló kọ rẹ pèmí náà ló mi justice tọ́ ńgbà tí abáwá fẹ́ rojọ́ ẹnìkan súnmọ́ adájọ́ jù níbùjókòó ẹnìkan jìnnà jù ẹni tó súnmọ́ wa jù kò sí tàbí ṣùgbọ́n pé adájọ́ gbè bí ṣe máa ṣẹlẹ̀ lọ. èèyàn méjì níbẹ̀ wájú wa ti ń rojọ́ àwa ń wo ẹnìkan jù ojú tá a máa fi wọ̀n pé ọgbà ọgbà mọ ń wojú rẹ kọ̀ǹkọ̀ǹkọ̀ ọgbà sátìjọ́ débi pé ń dájọ́ <laughs> so ìtumọ̀ rẹ̀ nu so àbẹ̀tẹ̀ wá pé bó ṣe wọlé yìí náà ló wele yìí ojú kòǹkò tó sì ṣe sílẹ̀ yìí náà ló ṣe sílẹ̀ yìí yéésì kó wele yìí o sojú kòǹkò kòǹkò ọwọ́ arẹ́rìn musa sílẹ̀ ah baba alábòsí lélẹ̀ mi gbogbo eléyìí bẹ́ẹ̀ nu justice nígbà tí wọ́n dájọ́ yìí tí wọ́n gbé àrífẹ́ ni tí èsè mùsùlùmí tí ń bá amirul mu'minin tí ń bá fẹ́ fanfa ó ń tì ní ẹ dákun kí ni wọ́n á máa wí tí wọ́n fi di mùsùlùmí náà rí subhanallah bó ṣe di mùsùlùmí bẹ̀rù pé ah òun gbà pẹ́sìn lélẹ́yìí òdodo sí ni ṣé wo ni ni òótọ́ wo ni ni àbí wo yẹn ni òótọ́ wo yẹn amirul muminin òun tó mọ̀ jámọ̀ kankan làwọn tó ń fa nǹkan òun sì jàre tó ń ti pé òun mọ̀ pé òun wà lórí òótọ́ lóòótọ́ amirul muminin ò sì já pátá òun náà di mùsùlùmí tó bẹ́ẹ̀ ni tí justice bá ti wà torí ẹ̀ nígbà tẹ́nìkan wọnú lé àbọ̀wọ́nu mọ́sálásí ni ní ń tu ní sọ̀rọ̀ sí anabi sallallahu alaihi wasallam ó gbèsè yìí báyìí tẹ́lẹ̀ ní sàn gbèsè tó bá jẹ́ gbèsè anabi wa ni ń bú bá ń bá kọ́dà kọ́ jẹ́ mùnáfìkì ẹnìkan máa ń sọ̀rọ̀ sí anabi bẹ́ẹ̀ yẹ kí ara rẹ̀ ó gbàdo kékeré kátó gbé tó bá fa ìdáyọ torí làwọn máa ń rìn bẹ orí

pé ọkọ̀ lọ́nà tó dáa téèyàn fi sin gbèsè ọwọ́ àpò èmi náà pé bá a bá jẹ gbèsè o àti tètè san yìí subhanallah ìṣèdọ̀gba islam ọ̀fà bó sí. wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu littaqwa ẹ má ti torí ìkùnsínú tẹ ní sáwọn kan ìjà tí ń bẹ láàrin yín àtàwọn kan àìgbọ́ra ẹni yé tí ń bẹ láàrin yín àtàwọn kan kẹ wá tìtorí rẹ̀ má ṣe dọ́gba tọrọ bá pa yín a pẹ̀lú wọn ọlọ́ọ̀ni ẹ̀ ṣe dọ́gba torí ìṣedọ́gba òun ló súnmọ́ ìpayọ̀ lọ agbọ́dọ̀ ṣàkíyèsí àárín yìí ọlọ́run ọbọ̀ gbà kásáàbò ṣiṣẹ́ nìkan jálè pa ibi tó bá ti jarí ẹ̀ gbọ́dọ̀ parọ́ mọ́ ẹ̀ gbọ́dọ̀ parọ́ mọ́ yọ wọ ná ìwọ ayé yìí là ọlọ́run ọba ọ̀fẹ́ kọ́ sàbò sísè. wa aqimu wujuhakum 'inda kulli masjid bẹ́ẹ̀ bá sì dé gbogbo mọ́sálásí kọ̀ kẹ́kẹ́ dúró sísinsin lọ́n ẹ dúró sísinsin lọ́n mẹ́sẹ̀ jẹ́ni tí wọ́n máa wò báyìí báyìí bí kọ̀lọ̀kọ̀lọ̀ tẹ́ẹ̀ni dojúkọ bí tẹ́ẹ̀ntì ń sin lọ́n ta ni ń wọlé ta ni ń jáde eléyìí ò sí nínú òṣèṣì yẹ ẹ dọ́gba torí wájú tá a la wà allahu rabbul alamin ó wà nínú hadith ìpè tẹ́ ẹ̀ bá dúró tẹ́ ẹ bá dúró tẹ́ ẹ̀ ń ṣe sọ́lẹ́ à ọlọ́run ò ní yé kọjú sí yín títí tẹ́yìn ó fi gbójú síbòmí tẹ́ bá ti gbójú síbòmí ọlọ́run gbójú kúrò lọ́dọ̀ yìí títí tẹ́ ìparí sọ láti rìn tí ẹ bọ̀ ètò àárín láwùjọ tiwa gbogbo sọ láti táwọn èèyàn ń ṣe wọ́n èdúró dọ́gba wọ́n èdúró dọ́gba wàláhì bí wọ́n ṣe ń gbọ́ pé ẹ dúró dọ́gba síhùn ẹ máa wo bí tẹ́ forí kanlẹ̀ síhùn bẹ́ẹ̀ ni wọ́n ń yapa sisi ẹni tẹ́ ń wí fún jojúmọ́ jojúmọ́ tó bá dùn sí Allahu Akbar yọ máa wo ẹni tí ń wọlé bọ̀ tí ń wọlé jáde kí ló kàn pẹ̀lú wọn kí lẹ́jọ́ dàpọ̀ ìwọ wà wájú Ọlọ́run ọ mẹni tó wà wájú ẹ ní tá a lò ń tún wò ọ mọtúmọtú wí ni wọ́n lọ sọ pé Allahu akbar bọ́lọ̀ ló tóbi ju gbogbo nǹkan lọ ok ó tóbi ju gbogbo nǹkan lọ tá a ló tún lẹ́tọ̀ọ́ sí ká tún máa wò ṣe ibi tá a forí kàn láàmà wò. wad'uhu mukhlisina lahud-din ẹ máa pe ọlọ́run ẹ máa sin lọ́run lẹ́ni tí ń sàfọ̀ máa jọ́sìn fọ́lọ́run ẹ gbọ́dọ̀ jẹ́ pé ẹ ń sin lọ́run ẹ ń sin nǹkan míì pẹ̀lú ọlọ́run ẹ gbọ́dọ̀ jẹ́ pé ẹ ń pe ọlọ́run ẹ ń pe nǹkan míì pẹ̀lú ọlọ́run ẹ gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀ ń fọlọ́n búra ẹ̀ ń fi nǹkan míì búra pẹ̀lú ọlọ́run ẹ gbọ́dọ̀ jẹ́ wípé ẹ̀ ń ṣèlérí fọlọ́run ẹ̀ ń ṣèlérí fún ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run ẹ gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe wípé yóò máa dúnra lórúkọ ọlọ́run yóò tún máa dúnra lórúkọ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ẹ gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n máa ké gbàjarì lọ bọ́lọ́run kẹ́ ẹ tún máa ké gbàjarì lọ báyàn ẹ gbọ́dọ̀ máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run kẹ́ ẹ tún máa wá lọ́dọ̀ èèyàn ní ní téèyàn ò lè ṣe àfọlọ́run wad'uhu mukhlisina lahu ddin. kò sí lọ́wọ́ nǹkan mí ní sùn wọn ní sọ pé wọn bá ṣe àyọkúrò ètò òun fi sin ẹlòmíì kọlọ́hún fún un ládàá tiẹ̀ àá torí pé ọlọ́run agana ṣùrọ̀kẹ́ ìhànì ṣẹ́rìk ọlọ́run rọrọ̀ tayọ kẹfẹ́ nìkan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn lọ ẹjọ́ pín pé ìwọ ọlọ́run ẹjọ́ pín sọ láti ṣubú yìí o rákà kan mo ṣe torí ẹ rákà kan torí àwọn èèyàn fún mi ládàá rákà kan ìwọ náà ló lè ṣàbòsí àìwọ́ ti ṣàbòsí láti bẹ̀rẹ̀ <laughs> torí pé o gbé ìjọsìn tó jẹ́ tọ́lọ́ o gbé lọ bá àwọn èèyàn àwọn èèyàn ni kí wọ́n san lẹ́sàn-án rẹ̀ tọ́rọ́ lọ́wọ́ bá ọ̀rọ̀ ọ̀rọ̀ tayọ ká gbé nǹkan tó jẹ́ tiẹ̀ lọ bẹ́ẹ̀ lómi kó sún arántí o sọ láti tó ń ṣe kí ló lékún fọlọ́ ẹ dákun torí tọ́lọ́ kí ló lékún fọlọ́ ẹ jẹ́ kí gbogbo wọn yarí kálà náà mọ́ kí ló dínkù fọlọ́ irọ́ lásán owó ọlọ́run ní ká sí òun ká lè bá a sóríire ni káwọn ó lè bá a sóríire àǹfààní nítorí pé òun ò ní tara wa ní nǹkan kan tó ṣe pé kò ní tẹ́lẹ̀ ó ti ní gbogbo ohun tó ní láì tí ì dẹ́nìkan tí gbogbo wa bá wá ṣe tiẹ̀ kò fi nǹkan kan kún tó ní tí gbogbo wa bá kọ̀ láti ṣe tiẹ̀ kò dín nǹkan kan kún nínú tó ní torí pé òun ni al-ghani òun lọ́ba tọrọ rọ̀ wa ghinahu ghinan ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tó ṣe wípé kò lódiwọ̀n ni. torí ẹ kásìn ọlọ́run lónìkan lọ́lọ́run fi pa aláṣẹ eléyìí ní í ṣe pẹ̀lú ọkàn ẹjẹ́ a máa bí ọkàn wa léèrè gbogbo wa ṣé gbogbo ń tà ń ṣe níṣẹ́ ìjọsìn tó rọ́ọ̀lọ́run là ń ṣe ń ṣe téèyàn ọba mà ti kó ọkàn rẹ̀ níjànú kò ní rọ́nà àti wàlìjánà yẹsẹ pé kò ní rọ́nà àti wọ ní rọrùn kò ní rọ́nà àti wọ nítorí pé ntọ́kàn máa ń sábà pè yẹn lọ sídìí rẹ̀ ni pé ṣé nítorí àwọn èèyàn ṣé nítorí àwọn èèyàn ṣé nítorí àwọn èèyàn ṣé ní ìsìnkọ gbẹ̀san rẹ̀ ní ìsìn ṣé ní ìsìnkọ gbẹ̀san rẹ̀ ní ìsìn ọ̀tọ̀ lọ́hùn ó pẹ́ yọ gbẹ̀ǹde lọ́nà yọ pẹ́ tọ ẹni tí ó wà ní ikhlas wọ́n sọ wọn nù àwọn èèyàn gbogbo ẹni tí ń sin lọ kìí ṣe gbogbo wọn ìní ń sin lọ ẹni tó sin lọ tọkàntọkàn tọ́pọ̀ lọ ní ń sìn òun ló sin lọ ṣùgbọ́n ẹni tó jẹ́ pé ìsìnlọ́ọ̀ ni lódodo lójú ayé ṣùgbọ́n kan rẹ̀ ẹlòmíì ló fi gbẹ́sìn yẹn fún kò sí lọ́wọ́ kò ìdí inú tó jẹ́ pé iṣẹ́ kásẹ̀sìn ó le gan o wàhálà ó le tayọ bá ń ṣe ń wò kíkà sí kọ́kà dúró kọ́ Allahu akbar alhamdulilayi rabbil asalaamu alaykum ah ẹ̀kọ́ tán bẹ́ẹ̀ ọkàn rẹ̀ kí ló wà ń bẹ́ẹ̀ àsìkò tó ń ṣẹ̀sìn tètè ọlọ́run ló ṣe é ṣe ni àbí torí àwọn èèyàn ìgbà yẹn ẹ rí i pé ọ̀pọ̀ ẹ̀mọ iye yẹn ni ó fìdí rẹ̀ mi torí pé kò sí ikhlas tí wàá ti sí ikhlas ọlọ́run yìí tẹ́wọ́ gbẹ̀sìn faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wala yushrik bi'ibadati rabbihi ahada falya'mal 'amalan salihan ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run Fudayl ibn Iyad ó ní iṣẹ́ kò lè jẹ́ iṣẹ́ rí àfi kó jẹ́ muwafiqan lis-sunnah àfi kó jẹ́ gbogbo sẹ́ẹ̀sì tó ń ṣe ó ṣe dídí pẹ̀lú sunnah anabi sallallahu alayhi wa sallam lọ́ọ́ dimú dáadáa kì í sàwọn kan láàlù sunnah gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́ àlù sunnah because àwọn èèyàn sì nǹkan igbó yé nàìjíríà rí wọ́n rò wípé làkún dínú kún ni wàlí ẹ̀dí ẹ̀yìn ẹ̀ máa ṣe tiyín àwa ń ṣe tiwa kì í ṣe ẹni tó bá jẹ́ mùsùlùmí tí ó àṣedànù lásánlásán because anabi tọ́lọ̀ ń fẹ̀sìn rán o ní àlàyé tí ń se kọ̀ practical tó fi lélẹ̀ kọ̀jọ́ lójú ẹ̀dàkùtà wa látún fi dípò anabi sallallahu alayhi wa sallam torí Fudail ibn Iyad ó ní sẹ́kùn lè jẹ́sẹ́ rírí àfi tó bá ṣe pẹ̀lú súnà fi mọ̀ pé ṣe súnà àbí ò ṣe súnà àfi ká ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí iṣẹ́ kọjá khalisan ó ní kọjá khalisan sawaba kò lè jẹ́ sawab hatta yakuna muwafiqan lis-sunnah kò sì lè jẹ́ khalisan hatta ta'malahu bi kulli ikhlas la tushriku fihi ma'a Allahi ghayra. ó tó bá ṣiṣẹ́ yẹn tọ́jà pọ́lọ́ nìkan ló ṣe fún òní ẹlòmíì lọ́kàn rẹ̀ ńgbà tó ń ṣe jọlọ́ọ̀lọ́ọ̀ kọ́lá tá ṣètò àná bá fẹ́ sọ sí ọlọ́kàn pé àrántí àwọn èèyàn ń wọ ọ bàbá alágbèjà sọmọ pé bàbá yẹn ó máa ń rẹkọmáǹdì àwọn èèyàn ṣètò bá rí pọ́ǹsì sọ láti dáadáa ó máa ń rẹkọmáǹdì ẹ o àbí òye àwọn àṣẹ sọ láti yẹn wá di ọ̀kan náà àwọn sàhábà Allahu torí bàbá tí ó fún máàkì bí wọ́n ti dọ́gbìn dàlùkìyàmù kí lọ́lọ́run ẹlẹ́dàá wọ́n sọ wọ́n ti fún ọ máàkì walaysa laka indana al-yawma shay illa an-nar kò sí ní tó rí lọ́dọ̀ wa lónìí àfinà torí gbogbo ní àbá ti ṣe ń turọ ọlọ́run kò sí kankan tó rí inú rẹ́kọ́ọ̀dù rẹ̀ ń bẹ̀ yọ gbẹ̀ndẹ̀ al-qiyam torí ẹ̀ ló jẹ́ pé àwọn èèyàn wà àwọn ní ọ̀pọ̀ wọ̀ náà wọn ó náà ló lù mọ́ ó ní ìmọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn nímọ̀ ṣùgbọ́n kò sí ní turọ ọlọ́run ṣe kí wọ́n lè gbó kọ́ ni ó ṣe kí wọ́n lè yìn ni ó ṣe kí wọ́n lè mọ̀ ni tó bá dijọ́ gbé ndàlùkì yá mọ̀ kí ló fi máa rẹ́ sí nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam yóò sọ pé wọ́n ọlọ́run mo fi máa ń kó àwọn èèyàn ni mo fi tẹ̀sìn rẹ ká ni ọlọ́run kò ṣe nítorí ìlú ó ṣe nítorí kó lè bá a yan ni wọ́n sì ti yan kò sí nǹkan kan tó ṣẹ́kù fún ọ lọ́dọ̀ wa lónìí àfinà ẹ̀yin màláíkà ẹ̀ mú ẹ sọ́ síná ọlọ́run dákun ṣàánú wa ẹlẹ́kejì òun bàbá olówó bàbá olówó bàbá olówó tó ní owó tó ná owó rẹ̀ sójú ọ̀nà ọlọ́run àmọ́ àṣekọ̀ náà nítorí tọ́lọ̀ ọ̀nà kún lè bá yan ni ọ̀nà kún lè bá àdárúkọ ọlọ́run wọ́n lè bá àdárúkọ òní gẹ́gẹ́ sì mọ̀ pẹ́lú mi wà ní ìsìtọ́ ẹ pé tó bá fowó sponsor kankan tó jẹ mọ́rọ̀ ẹ̀sìn àbọ̀ jẹ mọ́rọ̀ kìíní tí wọ́n bá ti ní máa pariwo rẹ̀ yọ̀ọ́yà withdraw owó ni ẹ má gbàgbé o ẹ̀yin olùtẹ́tí gbọ́ wa o pé bàbá tó sọ̀lùgbọ́wọ́ wa lórí ètò yìí tẹ̀ ń fi ń gbọ́ wa ránṣẹ́ nínú rọmọdọ́nà òun náà ni aláàjì wa ọlọ́lá wa la ilaha illallah ní tó ń fẹ́ àtìvù nù ọ àtìvù nǹkan àbí ọ àtìvù ọ àtìvù láàyè wala shay'a lahu fil akhirah illa an-nar òsín tí ó rí lálùkè yá máa fi ná lórí eléyìí àbí tó bá láwọn dáadáa míì dáadáa míì nígbà táwọn gbogbo dáadáa yìí bàjẹ́ dáadáa míì tí ọ̀wá bàjẹ́ so bọ́ bá gbé adìẹ lásán fún yín yóò fẹ́ kí wọ́n tẹ̀ sí la pé donated by sára ayé adìẹ so gbogbo lẹ́yìn ìmọ̀ àbàṣẹ jẹ ni bàtí ọba sọ fọlọ ọba ọba tó jẹ arínúròdì ẹ dákun rọwò lèèyàn fẹ́ pa fọlọ wọ Ọlọ́run torí rẹ̀ mo ṣe náwó Ọlọ́run ni kò é ṣe torí mi o ọ̀nà kún lè bá àwìn ni wọ́n sì ti wì kò sí nǹkan kan tí ó ṣẹ́kù fún ọ lọ́dọ̀ wa lónìí ẹlẹ́kẹta onílàkíkanjú jagunjagun tó jẹ́ kó lu agbára tiẹ̀ láti jagun ọlọ́run ní kí ló fagbára rẹ̀ ṣe bọ́lọ̀ ti mà tẹ́lẹ̀ náà kó lè hàn sáwà kúrúntù tá mà ní pé mo fi jagun sójú ọ̀nà ọlọ́run mo fi ṣe jihad ok mo fi jagun sójú ọ̀nà èmi ọlọ́run so ibà ọmọ pé ó ṣe kìí ṣe nítorí èmi ọlọ́run kán lè bá a pé ọlákínkanjú ni wọ́n sì ti pé ọlákínkanjú kò sí ní tí wọ́n ṣe kò fún ọlọ́dọ̀ ọlọ́run ọba lónìí àfi ni àfi ná ọ̀dọ̀ wa jẹmọ al-ikhlas èèyàn máa bí ọkàn rẹ̀ léèrè èèyàn máa bí ọkàn rẹ̀ léèrè sétí rọ Ọlọ́run mo sì fẹ́ ṣe ok àsìkò tó ń ṣe yẹn ṣètọ́ ni wàá bọ̀ pé kí ni torí Ọlọ́run bá wò ọ sọ fún pé wọn ò bí ọ dáa torí Ọlọ́run ní ṣèṣe ìwọ àti ẹ̀mí rẹ̀ àtọkàn rẹ̀ wọ jàkadì bẹ̀rẹ̀ sọláàt Allahu akbar ṣètọ́ ni wàá bọ̀ pé yẹ́sì sọ pé lágbàdá ń gbọ́ lágbàdá ń rí ọ wọ́n sọ pé wàláhì ò tó bẹ́ẹ̀ torí ọlọ́run lèmi ò sì sí àti lágbájá àti tàmẹ̀dù tó ń wí yìí wọ́n kàn dàbí òpó lásán nu mọ́ṣáláṣí ni sópò ń gbọ́rọ̀ ókè ní ìsìn wọn nìkan lọ́wọ́ nu mọ́ṣáláṣí òpó òpó mọ́ṣáláṣí ògiri mọ́ṣáláṣí ṣé wọ́n wà máa ṣe sọ láti torí wọn nígbà tí èsì pọ̀ ya wèrè ṣé bọ́ọ̀mù bá sọ láti rẹ lọ ni tó sì rí pé torí tọ́lọ́ọ̀ ló ṣeé ṣe bẹ́ẹ̀ náà lọ́ọ̀ka gbogbo èèyàn tí wọ́n ní rí ọ tọkàn rẹ̀ ń sọ fún ọ pé rí ọ ọkà wọn kó òpó lásán àtòkiri mọ́sálásí tó ṣe pé rírí àtàrí rẹ̀ ọ̀dọ́gba ìní ìkíláàsì òfin máa wà o èèyàn ọkà gbogbo ẹni tó lè bà yẹn ṣe jẹun tó lè fẹ́ ṣe nítorí tiẹ̀ ọkà wọn kún nǹkan bọ́rọ̀ gidi tí ọ̀sẹ̀ mi lára rẹ̀ lèèyàn fi rọ́nà lọ tó bá tún ní tẹ́nìkan wọlé atẹ́gùn ló ń fẹ́ tuntun gi tó bá wà ní ìsàlẹ̀ igi tó ń ṣe sọ̀lá tí wọ́n wò pé wọ́n rí ọ ni atẹ́gùn ọba àfẹ́ ju bẹ́ẹ̀ lọ so bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa kàkún ló fi rọ́nà lọ wàláì tá a bá máa ṣe léyìí yọ ìyá kálukú lẹ́nu ìjọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ipa ànírìn kankan gbé wa ọlọ́dàkùnjẹ́ àrírèrè gbé wa o. kama bada'akum ta'udun bọ́lá ti ṣe dá yín iná ni wọ́n dá yín padà ìjọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà bó ti ṣe dá yín iná ni wọ́n dá yín padà ń jọ̀gbìn dàlùkìyàmù oríṣiríṣi ọ̀rọ̀ iná làwọn olùmọ̀ nípa tafsir ni wọ́n sọ níbi báyìí o wípé ọlọ́run dá yín sáyé láàyè bẹ́ẹ̀ náà lẹ́ padà níjọ̀gbìn dàlùkìyàmù láàyè eléyìí ń bẹ nínú tafsir àwọn kan sọ yìí pé ti ṣe dá sílé ayé nígbà àkọ́kọ́ bẹ́ẹ̀ náà lẹ́ padà ń jọgbìn dàlùkìyàmù àwọn kan sì sọ ìpín bọ́lọ̀ ń ti ṣe kọ́kọ́ dá wa tó ṣe kọ́ àkọlà bọ́lọ̀ ń ti ṣe kọ́kọ́ dá wa tá a má sọ wálé ayé bọ́lọ̀ ń ti ṣe kọ́kọ́ dá wa tí ò sápá lára wa á ń bọ́sibọ́sì bàámú bọ́lọ̀ ń ti ṣe kọ́kọ́ dá wa ẹni tẹ́sẹ̀ rẹ̀ gé dànù láyé ọwọlé ayé tẹsẹtẹsẹ ẹsẹ ẹ bá ẹsẹ lẹsẹ rẹ ẹni tó ṣe é gbé Ọlọ́run ọba da ojúlógbé wálé ayé ẹ̀yìn ọ̀rẹ́ ẹ̀yìn lọ́fọ́ lójú ẹ bá ẹ̀yìn jù lágbárí rẹ̀ ń jọ gbẹ̀ndà lọ́kìyà ẹni tó lọ ń dá tí wọn ò bí ládẹ́tẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ ẹ̀yìn lọ́dà dẹ́tẹ̀ yọ padà wá ń jọ gbẹ̀ndà lọ́kìyà mọ́ láì já dẹ́tẹ̀ gbé wa dìde ń jọ gbẹ̀ndà lọ́kìyà gbogbo wọn bá wa dáàdi wọn bá wa dáàdi àdọ̀dọ̀ kálukú padà sáyẹ a sì padà wá níhòhò pàṣẹ wálé ayé. فريقا هدى وفريقا حق عليهم الضلاله sí tafsiri kama bada'akum ta'udun sí lélẹ́yìí abọ́rọ̀ tuntun tó bá jẹ́ tafsiri rẹ̀ bọ́ọ̀lù ti ṣe kọ́kọ́ da yín lákọ̀ọ́kọ́ náà lẹ́ padà yóò gba àwọn kan dìde ní mùsùlùmí yóò gba àwọn kan dìde ní káfíìrì ń jọ gbẹ̀ndẹ̀ alùkìyàmù tó bá jẹ́ tẹ̀fsíìrì àyà tó síwájú. ṣé bọ́ọ̀lù náà ló dá wa ọlọ́run ló ń dá wa wa minkum káfíìrún wa minkum mu'min bóun ti ṣe dá wa ní kí kèfèrí ń bẹ múmìnì ń bẹ láti jọ ti bí ẹlòmíì sáyé kí wọ́n wá gbé mùsùlùmí dìde ní dìde mùsùlùmí wọ́n gbé káfíìrì dìde ní dìde káfíìrì àbíkọ́ jẹ́ pé ọ̀rọ̀ tuntun ni fariqan hada tẹ́bí ń bẹ nínú yín ẹni tó lọ́n fi mànà wa fariqan haqqa alayhimu ad-dalala ó sì ń bẹ nínú yín ẹni tó ṣe é pé ìṣìnà ọlọ́sẹ̀lẹ̀ lórí o àdúpẹ́ fọlọ́ tó lọ́n sàwálẹ̀ ni tí ń bẹ lórí Islam kí tí ìṣìnà fi ṣẹlẹ̀ wọn lórí innahum ittakhadhu shayatina awliya min dunil mu'minin torí kí wọ́n mú àwọn ṣètọ́ọ̀nù lẹ́ni wọn yàtọ̀ sáwọn olùgbàgbọ́ òdodo torí ó léwu wọ́n kó àwọn ẹni ṣètọ́ọ̀nù lọ́mọ bá sí àwọn ẹni ṣètọ́ọ̀nù lónìí lọ́rẹ̀ wọ́n wá ṣẹ̀tẹ́ lómi gbogbo àwọn ọkọ̀ tẹ́ bá ń bẹ̀ kìí sàn àwọn ọkọ̀ tó gbogbo àwọn ẹni tí ń bá gbogbo àwọn tó ní gbogbo àwọn tó ní lọ́rẹ̀ gbogbo àwọn tó mú lọ́rẹ̀ gbogbo wọn wọ́n ṣe mùsùlùmí sọ́dà bẹ́ẹ̀ ẹni tó bá ti mú ṣetán lẹ́ni tiẹ̀ yàtọ̀ sáwọn olùgbàgbọ́ òdodo àbí innahum ittakhadhu ash-shayatina awliya min dunillah wọ́n mú àwọn ṣayatin lẹ́ni tiwọn yàtọ̀ sí Allah tó bá ti jẹ́ kó àwọn ṣayatin ló mú lẹ́ni tiẹ̀ ó súnmọ́ wọn sí ọlọ́nà ni torí pé tó ṣìnà wallahi kò sí tó lè gbìyàn àfi ṣìnà kò sí tó lè gbìyàn àfi ṣìnà wa yahsabuna annahum muhtadun wọ́n sì máa wò pa mánà kò sẹ́ni tó ṣìnà tí ń wò kó kò sẹ́ni tó ṣìnà tí ọmọ àwọn kò mọ̀nà ìdí inú tó jẹ́ pé gbogbo ẹni tó ṣìnà gan oní òtún máa pè ọ́ ni pé èyí tó ń ṣe kò pé o máa bọ̀ wá náà nù yìí o. so ṣé ńgbà tí ẹni tó ṣìnà bá ń wò kó ń wà lójú ọ̀nà ìwọ tó wá wà lójú ọ̀nà lọ́mọ á ṣe iyèméjì wípé àkúkú mà àwọn ọmọ kíni. ní ti ń dọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí Yorùbá láàmú nù iyèméjì ń dà wọ́n láàmú nù ìsìláàmù ìdí ìnà tó jẹ́ gbogbo wọn gorí òkè wọn gunú omi wọn lọ sí sọ òru wọn àwọn ni máa lọ bẹ̀ ó láwọn ọmọ bíi tádùá ti gbà ní wọ́n sì mú borí wọn wọ́n sọnù àpamọ́wọ́ nígbà tó bá sì ń bọ̀ wọ́n dà lásàlátù àlàsàlátù kìlẹ̀ gbójúlé láyéláyé làlàó làgbójúlé sí láyéláyé làlàó lẹ́ ń bá bọ̀ mẹ́ gbogbo oru eléyìí ẹjọ́ ń bẹ ẹjọ́ gbẹ̀ndé alùkìyàmà torí ń tọ́ pamọ́ sí wa kọ́ pamọ́ sọ́lọ̀ ọlọ́ni almuhaimin ọba tó mọ kọ̀kọ̀ tó mọ gbangba wala yakhfa alayhi shay'un khafiyah ntọ́ pamọ́ kan pamọ́ sọlọ. mujahid ibn jabr rahimahullah ó ní àyà yìí tó ní nígbà tí wọ́n bá ṣe ìbàjẹ́ tí wọ́n bá ṣe àìdá wọ́n mọ̀ sọ pé bẹ́ẹ̀ la bá àwọn bàbá wa lórí ẹ̀ níṣẹ́ láyà yìí sọ̀kalẹ̀ nípa àwọn ọ̀ṣẹbọ àwọn ọ̀ṣẹbọ nígbà tí wọ́n bá fẹ́ ṣe tọ́wáfù kàábà àwọn ọ̀sẹ̀bọ póríṣiríṣi nígbà yẹn wọ́n bẹ nínú wọn ẹni tó jẹ́ ọ̀sẹ̀bọ ará Mẹ́kà bí àwọn Quraish ọ̀sẹ̀bọ míì ń bẹ tí èsì Quraish tó bá wọn fẹ́ ṣe tawaf síbá ti sọ kí anabi sallallahu alaihi wasallam tó di làwọn yẹn ti ṣe tawaf kánabi sallallahu alaihi wasallam kọ́ làwọn tó rán ẹsẹ̀ làwọn yẹn ti ṣe hajj ṣùgbọ́n gbogbo tiwọn tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ o èyí tó bá jẹ́ pé ọ yapa síbá anabi Ibrahim alayhi salam ti ṣe kò ní nǹkan kan kò ní tuma sòṣùgbọ́n gbà tó lọ́run anabi sallallahu alaihi wasallam níṣẹ́ ọlọ́run sàlàyé yéké fún wa nípa bá a ṣe máa sin lọ. àwọn ọ̀sẹ̀ bọ́ nígbà táwọn bá fẹ́ ṣe tọ́wáfù káàbà àwọn ẹni tí kìí ṣe Kùráìṣì yẹn táwọn bá débi tí wọ́n ti ṣe tọ́wáfù wọ́n lọ bá àwọn Kùráìṣì tọ́jára Mẹ́kà ẹ dákun ǹjẹ́ a lè yá wa nínú aṣọ yín bíi à ń fẹ́ kẹ́ ẹ yá wa nínú aṣọ yín yá yín lásọ báwo torí gbẹ̀yìn lẹni mímá àwọn ọ̀sẹ̀ bọ̀ wọ́n gba àwọn ará kúrẹ́ẹ̀sì ní ẹni mímá ìdí abájọ onígbẹ̀yìn lára kàába tó lọ ń sàlẹ́sà tó gbé kàába lòyìn kò sì tọ́ káwọn káwọn ó ṣe tọ̀wáàfù pẹ̀lú aṣọ àwọn lọ́rùn aṣọ ẹ̀sẹ̀ yẹn ni ká sọ tàwọn táwọn ìbá ti ṣe Quraysh aṣọ ẹ̀sẹ̀ ni. Al-Imam Ibn Kathir tún sọ níbo mi bi ó ní tí ó mú kẹ́ni tí èsè Quraysh kó ṣe tọ̀wáfù Kàábà pẹ̀lú aṣọ lọ́rùn òun náà ní ká sọ tí ó wọ̀ kó jẹ́ aṣọ tuntun tí ó wọ̀ rí ó ti dá lọ́wọ́ ó mú lọ́wọ́ lọ Mẹ́kà kò ní wọ́dé Mẹ́kà o hàn torí pé àwọn ará tiwọn ara ẹ̀sẹ̀ ni kò gbọ́dọ̀ kan ara rẹ̀ yọ wọn amúdé maka ńgbà tó bá dé maka tó bá kú dẹ̀dẹ̀ tí ó bẹ̀rẹ̀ tó wà fún àlọ wọsàn tó bá sì ti wọsàn yọ bọlẹ kó tó gbọ́dọ̀ wọn mọ láéláé ni ló lè fi wọsàn ṣe tọwà àwọn agbásọ títí máa wọ tẹ́lẹ̀ ni rárá o èèwọ̀ ni kò fi ṣe tọwà fún lọ́dọ̀ wọn ara àwọn àbàjẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n ń sọ pọlọ ló ní káwọn ṣe ni wọ́n ń ṣàlàyé yìí wọ́n àlọ bára maka àwọn ará kúrẹ́ẹ̀sì ẹ̀yin lẹni mímọ́ ẹ̀yin lára kàábà ẹ̀yà wa lásán yín wọ̀ sí tọ́wáf torí pé kò burú nínú gbàgbọ́ wọn kéèyàn wọṣọ kùrẹ́ẹ̀ṣ kó fi ṣe tọ́wáf tí ó bá ti láṣọ tuntun tí ó wọ̀ rí tí ó wọ̀ tó bá wá yá aṣọ lọ́dọ̀ kùrẹ́ẹ̀ṣ tó bá fi ṣe tọ́wáf yọ wọn afọ yọ dá padà fún àwọn ìtọ́ya lọ́dọ̀ ń bá parí tọ́wáf tábà wọ ẹni yá wọn lásọ tí wọn ọ̀rẹ́ ni yá wọn lásọ wọn wá ṣe tawaf níwòwò ọmọlúàbí gẹ́gẹ́ bí àwọn ṣe bí wọn sáyé ètò nínú wa wọn wá nǹkan kan wọn fi dégò gólótó gólótó bẹ́ẹ̀ ni wọn lọ ṣe tawaf ọwọ́ bẹ́ẹ̀ ni wọn bò gbogbo di wọn gbogbo ara wọn wà sísí lẹ̀ ìgbà tó bá wọn ṣe tọwáàfù láwọn obìnrin yẹn níwò kó tó wá ṣàkíyèsí o àwọn obìnrin tí wọn ṣe tọwáàfù níwòho náà tó ti máa ṣe jẹ káfìrí o wọn ò ní ṣe tọwáàfù lọ́sàn o alẹ́ wọn ò ṣe o alẹ́ wọn ò ṣe o káyọ̀ tó tún di pọ́tò polúkúrú mùsùlùmí ìsìn tó tún wá burú jáì pé kó wọn sì gbogbo òdìlẹ̀ lọ́sàn-án alẹ́ ni wọn ò ṣe tọwáàfù yẹn o wọn máa sọ yìí pé. اليوم يبدو بعضه أو كله وما بدا منه فلا أحله lónìí o ó ṣeéṣe kẹ́ ẹ rí apá kan nínú ìdí mi o gbogbo ime o lọ́n ṣe ń sọnù láyé jà ìlíyàfá ẹ lè rí apá kan nù àwọn gámọ̀ kẹ́kọ̀ọ́ kún orí di èèyàn ṣùgbọ́n gbàgbọ́ tiwọn ni pé àwọn ò gbọ́dọ̀ ṣe kíni àwọn ò gbọ́dọ̀ fásọ tàwọn afẹ́ lẹ̀sẹ̀ àwọn ò fi ṣe tọ́wà yóò wá pé tán lónìí o bó ṣe gbà ní o bó ṣe gbà ní o bó ṣe gbà ní o kájọ yé yín o ẹ lè rí apá kan náà dì mí o ẹ sì lè rí gbogbo òdì mi o àbí òye ṣùgbọ́n o ṣùgbọ́n o ẹ jẹ́ yín o èsì kéèsì ò lè bàálẹ̀ dì mí o <laughs> torí pé ètò bá hàn dànù dì mí ẹ ẹ lè rí nǹkan kan fi ṣe o subhanallah àwọn gan tó ti jàhìlíyà wọn tó ti jàhìlíyà wọn orí ń dàrú burúkú àmútúrọ̀ apẹ́ǹbìkan bíntín ìpè tọ̀ bẹ́ẹ̀ bá rí gbogbo ojú òun àbí gbogbo abápá kan nú ẹ̀ èyí tó ẹ bá rí kò sí ní tẹ́lẹ̀ rí fi ṣe o tó tẹ́ bá fẹ́ fọ́kàn wọn tù lẹ́nu òun ò ní gbà o tọ̀ ó lè o a àdúpẹ́ fọlọ́n lórí islam Loni, islam sọ pé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kẹ́nìkan ṣe tọ́wáfù ní wò ẹnìkan ò gbọ́dọ̀ ṣe tọ́wáfù ní wò dúró ẹ̀ ló ṣe jẹ́ pé ní ọdún kẹsàn anabi sallallahu alayhi wa sallam anabi gbé abubakar ó gbé dìde ní aṣíwájú fún gbogbo ẹni tí ń lọ sí hajj ó ní kó kéde fún gbogbo èèyàn pé láti ọdún yìí lọ ẹnìkan ò tún gbọdọ̀ ṣe tọ̀wáfù kàábà má ní wò wò ẹnìkan ò tún gbọdọ̀ ṣe tọ̀wáfù kàábà má ní wò wò bẹ́ẹ̀ ni láti láti ọdún yìí lọ ọ̀sẹ̀bọ̀ ò tún gbọdọ̀ wọnú Mẹ́kà kò gbọdọ̀ wọnú haram nígbà tí gbogbo eléyìí ṣẹ lànàbí wa ṣe hajj lọ́dún kẹwàá sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀wọ́ ọkùnrin tó bá ṣe é gbé wà nínú aṣọ ihram ọgbọ́dọ̀ rí i pé ìlọ́dì rẹ ọlọ́mọdé dáadáa kèsì kó ṣe ó fi dìgẹrẹ wu jọ wá jẹ kó wọn kọlu ọ lásán bá túlẹ̀ ìdíbà yọ ọ́ ta kò sí tọ́jú bẹ́ẹ̀ o wà á lo aṣọ rẹ mọ́dì dáadáa tó bá sì mọ̀ yí pé wọ kọ̀ mọ́ ọ lára ọ mọ́ bẹ́sẹ̀ lé lọ́sọ mọ́dì òní bọ́ mọ́yà ń dì kò burú kó fi bẹ́lí ti dé ọ̀sẹ̀ lọ́n ètò burú òun náà ni pé aṣọ rẹ tó fẹ́ lọ́mọdìhùn wọn á bọ̀ ọ̀ràn tí wọ́n fi bọ̀ fi elastic rọ́bà sí tí rọ́bà wà jẹ́ pé ló mú di rẹ lọ ọ̀sẹ̀ lọ́hùn fàálẹ̀ ike ọ̀daràn ó sì fídíà àmọ́ bó ṣe wá ń nílọ́ọ̀dì ní rome ń ló romadi ọwọ́ àmọ́ bó ara wọn ọkọ̀ lọ́dọ̀ ìyàwó ẹ̀ tó lọ ọkọ̀ so ọmọ bó ṣe ara so that aṣọ yẹn ò ní ṣe kí ni lọ kì í òní lè rìn àsìkò tó fẹ́ lọ́mọdì wàá dúró lẹ́ni tó ya ẹsẹ̀ rẹ̀ so bẹ́ẹ̀ lọ́ àmọ́ lọ́mọdì lọ́nà pé tí mo bá lọ́mọdì tán bí ó ṣe rọ̀ mí lọ́rùn láti máa gbẹ́sẹ̀ nù rẹ̀ ni tọ nígbà tó bá ṣe báyẹn ẹni tó bá ti mọ ikú kò lè rò lọ́rùn ikú kò wọn lọ mọ́dì bẹ́ẹ̀ kọ́ mọ́ tù kò sí wàhálà bí gbànú ni ọba súnmọ́ bí bẹ́ẹ̀lì ni ọba súnmọ́ kò búra má pa pínni rẹ̀ àpótí rẹ̀ kò sí tọ́jọ́ bẹ́yẹn o. tọ ịdabora ó tún dàbòrà ẹ wá ibi tó ti lọ sọ yẹn má di àtòkè dodo rẹ ni torí pé dodo ọkùnrin sí orúnkún rẹ ni òhó rẹ àtòkè dodo rẹ ló lọ èèyàn má di àyèbá bá bọ ọbọ òhò eléyìí ń bẹ nínú nǹkan tá a eléyìí kọ gbò ẹ wọ sọyìn bẹ ṣe wọ sọyìn àpọnlé ńlá wọ sọrùn ẹ kàn ti gbé àmọ́ kìí ṣe pé bí kò ró àǹkárá tọ́jọ́ kò ti fún gbogbo ẹ̀ mọ́dì eléyìí ẹ̀sìn tọ́ da o torí pé aṣọ pa àǹkárá kò burúkú ẹ̀ wọ́ o àmọ́ tẹ́ ẹ bá wọ̀ tẹ́ wàá gbé aṣọ gbàgẹ̀rẹ̀ lé lórí ẹ gbé aṣọ gbàgẹ̀rẹ̀ lé lórí tí ò ní fi sọ yín di sinimá fẹ́ni tí máa ń bọ̀ lẹ́yìn tó eléyìí ó túmọ̀ sí pé obìnrin aṣọ tiẹ̀ ti ń wọ̀ náà ni ọwọ́ ó sábà ti dá aṣọ tó takò tẹ̀sí Islam àníyàn nìkan ni ọkàn fi mọ̀ pọ̀ ti wà nínú al-ihram àmọ́ pé nìkan wá sí tọwáfù ní o kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ báyìí mọ́ fẹlẹ́ ìjọba o tọ́ àwọn ẹni tí wọ́n á sì tọwáfù ní o wọ́n sọ pé báwọn ṣe báwọn bàbá àwọn tí wọ́n máa ṣe nù táwọn bàbá àwọn bá ti ṣe tọwáfù nígbà tí wọ́n jára Mẹ́kà wọ́n máa bọ́ òwò ni àwa náà sì lè yapa a sì ń wo wípé àwọn bàbá wa wọn ṣàdédé máa ṣe bẹ́ẹ̀ o wọn ṣàdédé máa ṣe bẹ́ẹ̀ àfi nítorí kọ́lọ̀ lọ́pàá wọn láṣẹ bẹ́ẹ̀ tọ́ wa aqimu wujuhakum 'inda kulli masjid eléyìí túmọ̀ sí al-istiqama kò tó ká sọ pé ajẹ́ mùsùlùmí láì jẹ́ pé à ń hùwà mùsùlùmí kò tó ká sọ pé mùsùlùmí ni wá láì jẹ́ pé à ń ṣèṣe mùsùlùmí ẹ̀sìn máa ń gbẹ́ni tí ń fowó kọ́ lásán jẹ́ mùsùlùmí lọ́fẹ́ pọ̀ tó jẹ́ pé wọ́n ẹ̀ ṣèṣe mùsùlùmí ìgbà tí sọ̀hábí tó anabi sọ̀rọ̀ kan thumma istaqim sọ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ lẹ́yìn náà kò dúró dọ́gba sọ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ kò dúró dọ́gba ìdúró dọ́gba pàtàkì lẹ́yìn tó ti pera rẹ̀ mùsùlùmí àìdúró dọ́gba ni ẹjẹ́ mọ́sálásí ó kún àìdúró dọ́gba ló fi jẹ́ pọ́pọ́lọpọ̀ mùsùlùmí lọ́wọ́ àní sì ti ń jẹun lọ́sàn nínú Ramadan àìdúró dọ́gba iná nìtumọ̀ àyọ zaka èèyàn mélòó ló lówó ta ni yọ zaka nínú àwa mùsùlùmí àìdúró dọ́gba ló jẹ́ kí rọ́pọ̀ láwùjọ látẹnu mùsùlùmí àìdúró dọ́gba ló jẹ́ kí zina pọ̀ wọ́tọ̀ mùsùlùmí kí lọ wá dédìí zina àìdúró dọ́gba ló jẹ́ kí jàǹbá ọpọ nítorí pé wọ́tọ̀ jẹ́ mùsùlùmí kí ló tún gbé ọ dédìí jàǹbá ìyẹn ni pé gbogbo ohun tí islam ní ká ṣe tá à ń bá ti ń ṣe àti dúró a rí mùsùlùmí ṣùgbọ́n àwọn aláìdúró láti sọ pé wọ́n gbẹ̀sìn wọn ò gbófin ẹ̀ máa ádámù istikọ́mà àìsí istikọ́mà ni àìgbófin máa tí ẹ bá ti gbófin máa ó ti ní istikọ́mà tí ó bá ní istikọ́mà ọgbẹ̀sìn kò gbófin rẹ̀ máa ni irú wọn lọ́pọ̀ jù àwọn júmùà jẹ́ndé mùsùlùmí lọ́stikọ́mà tẹ̀lẹ́kùn wọn àdúró dọ́gba ni àwọn Ramadan jẹ́ndé mùsùlùmí wọn gbẹ̀sìn Islam ṣùgbọ́n wọn gbófin rẹ̀ máa àwọn eléyìí náà dúró dọ́gba àwọn Eid jẹ́ndé mùsùlùmí lọ́jọ́ ọdún àwọn eléyìí náà gbẹ̀sìn wọn ògbófin rẹ̀ mọ́ ni àwọn ọ̀daràn lásán tí wọ́n rò pé àwọn lè rí ọ̀nà arápáláwá àlìjáná ọ̀sọ́nà. tọ́ nínú tafsiri kama bada'akum ta'udun iná lọ́rọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma wala nabi sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan dìde láàrin wa lẹ́ni tí ń ṣe kìlọ̀ fún wa ó ní yá ayyuhan nas ẹ̀yin innakum tuhsharuna ila Allah akọ yín jọlọ Bolo. lọ́jọ́ gbẹndẹ alqiyama hufatan lẹni tí ò ní ní bàtà lẹ́sẹ̀ lẹni tí o ní ní bàtà lẹ́sẹ̀ bàtà kọ kò sí nárí àwọn kótó wá fẹ́ ńgbà tó tó kú ọkọ àkọọlẹ gbogbo bàtà mi kó nu sàárè mi wọn wọn Italy mo ti wọn kò síbi tẹ lọ. tọ́ eléyìí jẹ́ bá a ní ní bàtà lẹ́sẹ̀ láyé yìí nìsín téèyàn bá bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ sá tó bá fi rin two hundred meters meters ni o wàá rí i pé gbogbo ẹni tí máa ń rí ọ tó máa kí ìsẹsẹ rẹ bákan méjì ni wọn lè gbé bóyá nǹkan kan ló lé ọ jáde lé tọfẹ tètè lé mú ló fi gbàgbé bàtà ẹ gbàgbé bàtà ni wọn bí ọ léèrè báwọn àwọn kan sì gbé ẹ káàárọ̀ ẹ káàárọ̀ yorùbá lẹ́wù so ẹ káàárọ̀ ẹ náà ẹ káàárọ̀ tọba ti wá pẹ tọba ti wá ti di pẹ kọpa kọsíra yín náà tó tún wú ọ pé ah kọmọ wọ bàtà pé ee ọdọ wo ṣé èsì pé nǹkan ti si ọkùnrin so tó ń bá ti wá gbàdé àgbà ṣé èsì pé nǹkan ń ṣe bàbá o so ó sì kí ẹ káàárọ̀ ọtẹsẹ mẹ́rin pé bóyá tí ọba ti ya wèrè kan ọmọ rò mú so yọọ máa sọ ká láì dá pé kọmọ wọ bàtà ó túmọ̀ sí pé láyé ń bi tá a bá wọ bàtà ẹ nǹkan àbùkù ni o kódà àwọn ẹni tó kà kún ara ẹ̀ sí wọn pé káwọn ọmọ wọ bàtà àwọn agbọ́n ojú ti wọn wàláì ojú máa ti wọn ní bàtà ò ṣe déédéé ọ̀gá wọn ni gbogbo bàtà tí wọ́n ṣe láyé kò ṣe déédéé ọ̀gá wọn so gbàtọ́ gọ̀ọ́ tí wàá wọ bàtà àwọn náà wàá ní kọ̀tọ́ sọ́mọ lẹ́yìn kọ́ wọ bàtà pàápàá tí wọ́n bá múra irú múra kan kìí ṣe gbogbo gba o wọn bá múra arú múra kan wọn gbọ́dọ̀ wọ bàtà a sì mọ̀ pé àwọn tí ń bá ní gé táyà mọ́tò òsè bàtà wà kò síbẹ̀ ṣe òsè tóbi tó wọn ò gé fún náà kò síbẹ̀ òsè róńdó tó wọn ò rí tiẹ̀ náà gé fún eléyìí túmọ̀ sí pé àwọn gan alára mọ̀ wípé kò yẹ yẹn o àmọ́jọ́ gbé dàlùkìyàmù kò ní sí bàtà ọ̀rọ̀ ni hó Allah bó la wà lé náà rí. síbẹ̀ yìí náà rọmọ tuntun tó wá bí aṣọ òwú lọ́wọ́ wa kò mú nǹkan kan wá kò mú nǹkan kan wá sẹ́mi ti ra sọ́ọ̀lẹ̀ fún ẹ̀yìn ti ra sọ́ọ̀lẹ̀ fún wọn mú nǹkan kan nǹkan ọmọ ni pé ìwọ ni gbogbo ìtẹ́ kó síyàn lọ́rùn yìí sí <laughs> so bẹ́ẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ni wò adúrò àwọn bàbá bàbá adúrò àwọn màmá màmá ni wò hakadha yawm alkiyama bẹ́ẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wò eléyìí ló mú kí Aisha ó ní wa anabi sallallahu alaihi wasallam kí lẹ́ẹ̀ ti wí atọ́pin àtòbìnrin ni wò wọn ò ní máa wò di ara wọn anabi ni wò di ń bẹ ní ìgbà tí wàhálà bá dé tí wàá gan rí di arẹ kọlọ́ńdà kọ́kọ́ yọ wa ok ibi tẹ́tì mọ̀ pé jọ̀gbìn dàlùkì àmọ̀ ga bó o la ṣe lè wà kámọ́ wọ̀ ọ̀kan láyé yìí ní ìsìn kẹsì pọ̀ ń ṣe sọ́láàtì wọn á ní máa rìn láì wọ̀ ọ̀kan wọ́n dàbí ìgbà tí yẹn wà ní kékeré tí màmí yẹn bá fà lọ́wọ́ tẹ́ bá fi lè kọsẹ̀ wọ́n lè kàn yẹn kù.

òsè ní wọ̀ọ̀kan bó lọ́ọ́ mà tó ọ̀rọ̀ lò ọ̀dà ibi tẹ́ ti mọ̀ pé gbẹ̀ndẹ̀ àlùkìyà máa ganu tó ń ti pé àmọ́ wọ́ọ̀ kan ibi tá à ń sáré lọ òun ní rẹ́ni bọ̀dì torí tiẹ̀ ti ń bẹ wájú rẹ̀ kọjá àbíkẹ́ àfọ̀ ìdí pọ̀ kò sí kankan tó rí wàláhì wàláhì ọjọ́ ńlá ni wọ́n sì ti sọ àwọn lárúbá pòwe wọ́n ní ìdájà alḥainu bọ́ọ̀ àti làáyinu. wọ́n ní tí àdánwò bá dé ojú máa ń fọ́ ni ẹ̀yin ojú máa ń ni láyé tá a wà yìí gan kọ́lọ́ má jẹ́ ara ìdá wàláì tí àdánwò kan bá dé báyàn gbogbo ẹni tí wọ́n máa bọ́ gan ò ní pe pé yàn bọ́ sọ̀rọ̀ dípò pòórì wọn so láyé nù kọ́dà lómi tó máa sọ ah mo ń pè yín lẹ́ẹ̀kan mo ń bá yín ah, mo ti rí bó mo ti tẹ̀ ń sọ àwọn lè máa jáwé sóbì níjọ tí wọ́n náà irun tó yí ọ̀hún yóò yá wọn So sokatu akpẹjọ gbẹndẹ alukiyama ọjọ́ tó ṣe pé gbogbo ọmọdé kéékèèké ó hewu lórí nítorí fìtínà ọjọ́ ń bọ̀ nù o Ọlọ́run tó gbẹ̀mí gbogbo nǹkan nù o gbogbo ẹni tó lóyún nínú yóò bì ó ti tó bí kò tí ì tó bí wọ́n pọ̀ lẹ̀ ọjọ́ tó ṣe wípé ẹ̀ẹ́rì tí àwọn èèyàn mọ̀ ọ́n hún láì mutí. láì jẹ́ pé wọ́n mu sẹ́pẹ̀ wọn mọ tíkà wọn mu burúkutu wọn ò pẹlẹbẹ wọn mu gbó ka kálukú ọmọ ọhún ríra yìí ṣe torí pé mú mú kú mu shadid ìdí ni pé ìyà Ọlọ́run bá lè koko ń bọ̀ ń bọ̀ tí yàrá bá wá dé sí àwọn ẹni tí ó dé sí ńkọ́ nínú náà jahannam kọlọ̀ ń dákun kọ́ sànù wa ẹ dákun jẹ́ ẹ wa o wọ́n ń sọ fún wa pé nǹkan kan ń ìyá ni àwọn kan ni ó sì wọ ọbẹ̀ wàlẹ́ ọ̀yẹ́ kún kálukú ó ti bẹrẹ sí ni mo lè ṣe kí ni mo lè ṣe kí ni mo lè ṣe tí fi ìyá yìí ọ̀nà lè gbà ọ̀nà lè gbà tí fi ní dọ̀kan náà tọ̀ sí eléyìí gan-an ni kókó ká ronú nulẹ̀ ìyẹn pé bàbá èèyàn ṣe bíyàn ni ìyẹn sì pé èèyàn ṣe bíyàn ṣùgbọ́n ewu ń bẹ wájú wa o wàláhì tọ́lá ewu ń bẹ wájú wa èyí ṣe pé ilé ayé yìí bá ilé ti nà sẹ́ni téèyàn bá ronú ti ń bẹ lẹ́yìn rẹ̀ ọlọ́run bá yẹn ànábì ọlọ́run bẹ̀rù àwọn ẹni ẹ̀sà àwọn náà máa sá kíjokíjo torí àwọn náà mọ àwọn ọjà ti kọ́ àmọ́ tí kálukú rí wájú rẹ̀ kọjá àbíkí àfọ̀ ó dàbí kí wọ́n máa pín nǹkan kan ni káwọn ẹni tí wọ́n á pín ó ti fi ọlọ́kàn balẹ̀ pé ẹ ẹ ẹ sá ti fọkàn balẹ̀ yóò rí ẹ má bẹ̀rù kí wọ́n á máa wò pé tẹ bá débẹ̀ àwọn èèyàn ní pọ̀ lọ títí wọ́n fún ọ káwọn èèyàn wá jẹ́ pé wọ́n pọ̀ tayọ gbogbo bó ń ṣe lérò sọmọ pé tonti wọ́n ti fi ọlọ́kàn balẹ̀ wọ́n mọ̀ pé ah, kò lè ṣeé ṣe adúrú èèyàn yìí wọn á sọ fún àti bá ayọ tiwa sọ́tọ̀ bẹ́ẹ̀ ni gbẹndé àlùkìyà ẹni tó ti ní garanti pé kò ní wọná inú hílà lílo ni wọn wà kátó wa pa wa kọlọ ń dàpọ̀ kó jẹ́ ọjọ́ pé nọ́mbà dáadáa ló mú fún wa tọ́ bákan náà gúrúlà wọn gbé wa dìde lẹ́ni tí ọ̀kọ́ la gbogbo wọn bá wa dáàdì wọn bá wa dáàdì gbogbo àdọ̀dọ̀ padà sáyé rẹ̀ yóò padà sáyé rẹ̀ bọ́lọ̀ ń ṣe dá wa nù níjọ́ gbẹ̀ndé alqiyam kama bada'na awwala khalqin nu'idu anabi wa kaaya yìí pé wọ́n sì gbé àdìdì náà wa kaaya yìí pé kama bada'na awwala khalqin nu'idu bá a ti ṣe ṣẹ̀dá yín la dá padà wa'dan alayna àdéhùn ní tọ́lọ̀ ń lórí ara rẹ̀ inna kunna fa'ilin bẹ́ẹ̀ la bọ́lọ̀ ti kọ́kọ́ dá wa ni ọ̀ dá wa padà tọ́wọ́n kọ́ ló ń ga ju gbogbo fi káfù lọ tó bá sọ pé àwọn ogun ọ̀ ní tírílíọ̀n dọ́làs adọ̀dọ̀ tó ń gé nídìí rẹ̀ níjọ́ tí wọ́n bọ̀ dábẹ́ lọ wá wa tírílíọ̀n dọ́làs ẹ dákun ẹ̀yin náà sẹ́bi ìlú ìlànà àríkà mo lọ kò síbi tó gbàdébẹ̀ ọlọ́run sì dá padà subhanallah ilaahi tẹ́lẹ̀ fi hàn yín pé òsín tó pamọ́ tí ó hàn lọ́dọ̀ ọlọ òsín tó lè sọnù tí ó sọnù lọ́dọ̀ ọlọ ó lè sọnù lójú àwọn èèyàn tọ ilé ìjẹba tafsir mi ń sọ pé ọlọ́run ọba wa yóò dá wa padà gẹ́gẹ́ bó ṣe dá wa ìyẹn ni pé ẹni tó dá ní mùsùlùmí yóò dìde mùsùlùmí ẹni tó dá ní káfìrí gbẹ̀ǹde káfíìrì lòun ó dìde ńjọ́ gbẹ̀ǹde àlùkìyàn gbogbo ọ̀tá kura wọn á dìde ní àyè ní bàtà lẹ́sẹ̀ á dìde ní òhò á dìde pẹ̀lú àdọ̀dọ̀ ṣùgbọ́n káfíìrì ó dìde ní dìde káfíìrì mùsùlùmí ó dìde ní dìde mùsùlùmí. a sì ti rí inú hadithi abdullahi bin mas'ud radiyallahu anhu ilé tí imaamu wa bukhari tó gbé jáde pa nabi wa sallallahu alayhi wa sallam wọ́n ti ṣàlàyé bọ́lá bá ti ṣe ṣẹ̀dá wa nínú ìyá wa o wọ́n ṣàlàyé gbógójì ọjọ́ àkọ́kọ́ nígbà tó lọ́n fẹ́ dá wa omi gbọ́lọ́gbọ́lọ́ la wà nù ìyá wa omi gbọ́lọ́gbọ́lọ́ la wà nù ìyá wa tí gbogbo wọn ò mọ̀ bóyá ó déyàn bóyá ò ní déyàn lẹ́yìn ogójì ọjọ́ àkọ́kọ́ ogójì ọjọ́ tó tẹ̀lé omi gbọ́lọ́gbọ́lọ́ di ẹ̀jẹ̀ dídì ó di ó di ọgọ́rin ọjọ́. lẹ́yìn ọgọ́rin ọjọ́ yìí ogójì ọjọ́ tó tún tẹ̀lé ọgọ́rin yìí àdìbáàsì ẹran báàsì ẹran láwà títí ọgọ́fọ̀ ọjọ́ lẹ́yìn rẹ̀ ọlọ́run yorí ọlọ́run yapá ọlọ́run yẹsẹ̀ àwa náà déèyàn ọlọ́run sí wa nù yá wa. fayanfukhu fihi ruh kó fẹ́ atẹ́gùn sẹ̀mí sí wa lára àwọn náà dàbẹ̀ mí àti orí oṣù kẹrin lóbìnrin ó ti rí i pé nǹkan yí nù òun gbà ọmọ mà yí pàápàá tí wọn bá bí ma rí à ẹ mà yí ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ yí kò kí lọ ọmọ gẹ́gẹ́ sọ̀rọ̀ má sọ̀rọ̀ ọmọ òyì <laughs> tọ́ wọ́n fẹ́ mi sí lára. wa yu'maru bi arba'i kalimat ọlọ́run sì pa màlẹ́kà yẹn láṣẹ pẹ̀lú nǹkan mẹ́rin ọlọ́run nìkan kọ àrísìkì wa wọ́n ti kọ́ àwọn akadélé ayé nítọ́lọ̀ ń kọ́ fún wa iná là ń sáré lọ bá ti àrísìkì wa èyí tí àní náà ni kò sẹ́ni tó ní ká ní bí èèyàn kò lè gbé kọ́ ní ń eléyìí túmọ̀ sí pé kìí ṣe tá a lè máa para wa nítorí ẹ̀ kìí ṣe tá a lè múra wa lọ́tà nítorí ẹ̀ tó sọ pé díẹ̀ ọmọkùnrin ò tó tó ń lọ sóògùn owó aláìlórí lọ́wọ́ tọkẹlọ para rẹ̀ omi ìsọra rẹ̀ di wèrè náà ní títí ṣe kún fún wèrè yóò ní túláàsì túláàsì tipátipá lówó tọ ọlọ́run ti kó àrísìkì wa wọn á ní ọ̀dà tó bá dé pín èèyàn ò lè fi tipátipá kò lè fi gọ̀gọ̀ kó fi fárísìkì kí ló dé téèyàn sógun owó tó lówó àkọọ́lẹ̀ pé yóò torí tí ọba kọ kò ní ní bẹ́ẹ̀ náà torí pé gbogbo ẹni tó sógun owó kọ́ ló lówó ṣùgbọ́n náà ti kọ́ pé wọ́n lówó owó orí ibú ọmọ tuntun polówó tó ń sẹ̀bi wá fi gbọ́nsẹ̀ fún ọkọ ọmọ fi wẹ àìkú ni ọ̀daràn ọdaràn lọkùnrin ọ̀daràn lóbìnrin ẹ bẹ̀rù ọjọ tó daràn rí náà ló ẹ wá wo boko ọdaràn ṣe rí yakata yakata tó lórí ibú bá kú ọkú kálukú pètè pèrò ó ṣe bọ́lọ̀ ń bá pọ́pọ́jọ kú bá pé lóòkù bí ọba tí ì pé òní kú àní wọ́n rọ̀ yẹn lásìdì wọ́n rọ lásìdì ikú tó dájú ni wọ́n sì tún tọ́jú rẹ̀ ó tún dìde garando àfi bí ìkùnnú torí kọ́ lọ́wọ́ tí ì kọ́ pé ó kù ni tọ́jọ́ kú ọba pé yín kù tọ́jọ́ kú bá sì pé wàláì bí wọ́n sì lè gbà yẹn lẹ́nu torí ẹ hospital kan máa ṣe kò pé kọ ọmọ kù kìí ṣe gbogbo ẹni tó gbé hospital tó máa ṣe ni wọ́n máa gbé jáde láàyè torí ká mọ̀ kù a ní àwọn specialist doctor ní London a ní wọn ní India a ní wọn ní asaudiya a ní wọn lamẹ́ríkà bẹ́ẹ̀ làwọn olówó wa ń fòkà wọ́n má bàa kú yìí náà ni èèyàn sì gbéra rẹ̀ lọ lálàáfíà. ngba tí wọ́n máa gbé jáde láàrin ìṣẹ́jú mẹ́wàá wọ́n bá ló kú rẹ̀ ni ó ti kú la ilaha illallah ó ku àbí pa ròyìn pé specialist ni specialist ni wa ikú tí ò yọ wá nípò specialist torí pé nu pé a specialize òun náà ní kó kú lẹ́rọ̀ <laughs> tó ẹ rí kú kálukú ni ó kú wàláì ẹ bàálù já gbogbo ẹni tó wà ń bẹ̀ ló kú ikú burúkú torí pé ńgbà tí bàálù yẹn já ó tún gbiná wọn ò tiẹ̀ dọ́pọ̀lọpọ̀ màmá ọmọdé kékeré kan wọ́n sì bá tó jókòó kalẹ̀ tí ń rẹ́ iná ọ̀ràn aṣọ rẹ̀ kátó pé yóò mú ara rẹ̀ Libya tó ọlọ́run kọ pé ọjọ́ o tí ì pé nì ṣé ọwọ́ jíjọ́ ọmọ kékeré ọ̀wọ́ bí bàálù ṣe ń jábọ̀ síbẹ̀rù rẹ̀ tó mẹ́mí rẹ̀ lọ tó bá ṣe pé ní máa pààyàn àmọ́ lọ́wọ́ tí ì kọ́ pé yóò kú ni tọ́ ọlọ́run ti kọjọ́ kú wa o tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé oníkálukú wa àkọọ́lẹ̀ ní ṣiṣẹ́ lórí wa ewu kan ṣẹlẹ̀ ọlọ́run ló bá kú ọlọ́run tí kọ́ pé ó kú ni tọ́ba kọ́ pé òun náà ni ọ yọ ọ tó kú ọlọ́run mo kú lówùú ìjọ náà sẹ́yìn pé ọlọ́run lọ́ọ́ yọmí ń bá kú ọ àṣọ pé ọlọ́run lọ́ọ́ yọmí mo kú ìyẹn pé ọlọ́run lọ́ọ́ yọmí láyé o mo kú wọ́n ti kọ́ ọjọ́ kú wa àfi gbàgbọ́ yorùbá yìí o tóun tún gbàgbọ́ pàjẹ́ kan lè pààyàn o kó tó dọjọ́ kú o ìgbàgbọ́ yorùbá ni pé ah oṣó ó lè pààyàn kó tó dọjọ́ kú emèrè ó lè emèrè láìsí yìn kó tó dọjọ́ kú nínú gbàgbọ́ yorùbá nù àwọn mẹntálítì kẹfìrí tẹ gbọ́dọ̀ yọ kúrò lórí yẹn o túmọ̀ sí pé àwọn ẹni orí ibú òsì o àwọn olórí ibú kò túmọ̀ sí pé wọn nígbà tó ga àwọn ṣètọ́ni ti ń bẹ àwọn àwọn rondórondó rondó náà wà ní. so ṣùgbọ́n tá à ń sọ ni pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀nà torí ẹ ẹ̀rí kíkọ́rọ̀ tó tọrọ yorùbá lẹ́wù à ẹ̀rù ọlọ́ni mọ́ bá a èmi èèyàn kódà tí bàbá mu lọ́la tí bàbá tó bẹ̀rẹ̀ sí ní là ibà ló mu torí ariwo tó sì pa náà ni o torí ariwo tó pa òun náà ní sábàbí ibà ní máa ń kàn án gùn lábíyá so wọn ń lo gbogbo oògùn wọn ń fa mísí la wọn ń lo ah ìyá alágbẹ́jẹ̀ ń ti ń sáré ti pẹ́ kó wà nánà ni so òun náà ní wọn bẹ̀rẹ̀ sọ ẹ dákun ẹ máa ń pè àwọn ẹ̀ta àjọ lọ́rọ̀ lánàá torí àwọn àwa náà ti ń rò bẹ́ẹ̀ o. kọ́ mọ́ á jẹ́ pé ẹnu wa ló ti kọ́kọ́ ni <laughs> so ìgbàgbọ́ yorùbá wọn ọ̀gbọ́ lọ́n gbọ́ iná làwọn ológun ṣe láàrin wọn bàjẹ́ tọ ọlọ́run ti kọjọ ku àjàmá ẹnìkan á ó wù mí kí n jọba kí ló dé ó ní bẹ́ẹ̀ kú <laughs> kò ríran rí àwọn tó jọba èyí tí ó tètè kú lórí ló fi wá sọ pé fẹ́ jọba tó kó lè bá a sí kínní kó lè bá a pẹ́ láyé irọ́ lásán ọ̀hán ló ti forí jágbóògùn lọ gbónúgún wọn ti ní kí ekú léwe bẹ́ẹ̀ ni ìran àkàlàmọ̀gbò kan kò ní sáláì lẹ́gbẹ̀rún ọdún àti pé gba ọdún kọ́ ọdún kan ní fọ́daràn tọ irọ́ lásán ọjọ́ ku rẹ ló ku tẹ́ tí kálukú ò sinmi eléyìí jẹ́ bá wọn ti kọ́ ọjọ́ ku àjẹmọ́ wà á mẹ́lẹ̀ iṣẹ́ tó gbélé ayé wá sí wọn ti kọ́ iṣẹ́ tó ṣe láyé wọn ti kọ́ bóyá iṣẹ́ dírẹ́fà ló ṣe wọn ti kọ́ bóyá gàrí lọ́mọ ẹ̀yán wọn ti kọ́ bóyá télọ̀ ló ṣe wọn ti kọ́ bóyá ṣe muallim ló ṣe wọn ti kọ́ tíṣà ló ṣe wọn ti kọ́ bíríkìlẹ́yà wọn ti kọ́ kápẹ́ntìrì wọn ti kọ́

máa fojú síṣẹ́ yìí o lọ́nà bá máa fojú síṣẹ́ ní ọba àdìpọ̀ di bricklayer ẹbí káfíńtà lẹ́ ń ṣe tẹ́lẹ̀ ah ọlọ́run kọ́ pé bricklayer ní ìṣe jẹun ni wọ́n á ní ọ̀rẹ́ ni sọ fún ẹ ìyá máa léèyàn lọ di kádàrà. tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin ọlọ́run ti kọ́ sẹ́tì kálukú wọ́ sí ó sì tún kọ́ pé ó ṣiṣẹ́ báyìí ó tún ṣiṣẹ́ báyìí ó tún ṣiṣẹ́ báyìí ó ṣe náà ni ìdí ìnù dárí kéèyàn ṣiṣẹ́ kan ó dáa fún bẹ́ẹ̀ yóò tún rí mi tó tún dáa jùlọ yóò tún filẹ̀ ah ẹ fi sẹ́yìn lẹ́ni bẹ́ẹ̀ ni mo filẹ̀ because eléyìí pé jùlọ torí gbogbo àwọn sẹ́yìn lọ́lọ́run ti kọ́ pósì gbogbo ìtọ́lọ́sì kọ́ páàsì kò ní tàsí bàbá gbogbo ẹ̀ wá ni wa shaqiyyun aw sa'id ẹlẹ́kẹrin nù so lórí ibú ní abọ́ lórí ire màlẹ́kà ti kọ́ ọlọ́ndàkùnjọ́ jẹ́ pórí ire wọn kọ́ mọ́ wa o wọ́n ti kọ́ àkọọ́lẹ̀ fún kálukú wa ìparí àdéhìí wa báyàn lẹ́rù wọn ló ṣe é ṣe kárí yẹn kan o tí ó ti máa ṣiṣẹ́ ọmọ àlìjáná bọ̀ yọ wọn kú òdi wọn àgbọ̀nwọ́ kan tí ó fi wà àlìjáná yẹnni pé bóyá ń kú tó tí ó fi kú fáyé lẹ̀ nígbà lóun sọ Islam nígbà sì bẹ̀rẹ̀ sí ní hu ọmọ náà ń kọ̀tún láti ó kú nígbà sì ṣiṣẹ́ ọmọ náà nígbà wọ náà àṣekágbá lọ́jà ẹ̀sìn tó fi àádọ́ta ọdún ṣe kò ní gbàálẹ̀ bí àìdá tó fi jọ́ méjì ṣe tí ò mú jọ́ ọmọ abẹ́nu náà láéláé ó sì ṣeé ṣe kárẹ́ lómi tẹ́gbẹ́ iṣẹ́ tí ń ṣe sí ọmọ anáná ni kò fi jọ́ kan mọ ìsìláàmù rí láyé ẹ̀ ìwọ̀n ń kù tó báyìí tí ó tí ó kù tí ó fa ayé lẹ̀ ní ọba sì pé dákun òun fẹ́ di mùsùlùmí ní ọba sì wí gbólóyìn jẹ́ mùsùlùmí lọ́lọ́wọ́ bá sì gbẹ̀mí rẹ̀ ń ah, ah bàbá yìí ríran ni kò ríran àkọọ́lẹ̀ ló tì í láì ṣe sọ láti kan fọ́lọ́ yóò sì wà àlùjánnà torí ẹ kọlọmọ bó jẹ jẹ pé dáadáa lọkọ fún gbogbo wa so eléyìí túmọ̀ sí pé ọ̀nbẹ nínú wa ẹni tó lọ́n ti kọ àkọọ́lẹ̀ ọmọ àlìjọ́nà fún ọ̀nbẹ nínú wa ẹni tó ti kọ àkọọ́lẹ̀ ọmọ àná fún sọ̀rọ̀ kan nínú àdéhìí kan pé tó dá àtìlẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọdún ló ti bàtà sí kọ́lọ̀ tí mo máa nú tí mo máa lè jẹ́nu ká sinmi ni anabi ni i'malu fa kullun muyassarun lima khuliqa lahu ẹ máa sin lọ́wọ́ ẹ máa sin lọ́wọ́ tọ́lọ́ lọ́wọ́ ó ṣe ìdẹ̀kùn fún kálukú láti ṣe tó ṣe déédéé ntọ́lọ̀ ń dá fún ntọ́lọ̀ ń dá fún náà yóò ṣiṣẹ́ tó tọ́jẹ́ tó máa ná ntọ́lọ̀ ń dá fún àlìjánà yóò ṣiṣẹ́ tọ́jẹ́ tó máa àlìjánà kó dákun pẹ̀lú àánú rẹ̀ kó ṣàánú wa kó sì wá lọ́kàn nínú ẹni tí ò ní máa ṣe bàjẹ́ kó sì wá lọ́kàn nínú ẹni tí ò máa ṣe dáadáa kódà kó sì kó àwọn èèyàn ṣe bàjẹ́ kó sì ràn wá lọ́wọ́ ká má ṣe jọ́kan nínú ẹni tí ò máa parọ́ mọ́lọ̀ ọlọ́wọ́n bá ń bẹ̀ ọ́ sì wá lọ́kàn nínú ẹni tí ò máa ṣe dọ́gba sì wá lọ́kàn nínú ẹni tó ṣe pé yóò máa ṣe Islam yóò máa fara ṣe yóò máa fọkàn ṣe yóò sì máa fara ṣe kò ní jẹ́ pé mo kàn jẹ́ mùsùlùmí lásán ọlọ́wọ́n bá wa à ń bẹ̀ ọ́ kò sí wa lọ́kàn nínú ẹni tó ní dojú tì lọ́jọ́ gbẹ̀ndà alqiyama sí wa lọ́mọ aljanna gbé wa jẹ́rí gbé wa jẹ́rí aburú ẹ̀mí wa gbé wa jẹ́rí aburú ọkàn wa yóò dáa fún wa lọ́jọ́ gbẹ̀ndà alqiyama yóò dáa fún wa láyé ń bì yóò dáa fún wa nù sàárè wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ti ń sẹgbẹ́ tó ṣe pé ó ṣòro kéèyàn wá àrùn ẹgbẹ́ bẹ́ẹ̀ kọ́mọ máa ṣẹbọ kọ́mọ máa sòòsà ìjẹ́tìrú àwọn òbí yẹn bá kú kí lójúṣe tọ́mọ ó ṣe kò sójúṣe kankan ju pé kọ́lọ́hún fún wọn sáyè tọ́dọ́gba pẹ̀lú wọn lọ ẹ sọ̀rọ̀ aláti ṣàdúrà fúnru wọn tẹ́ bá ti mọ̀ yín pé irú ẹgbẹ́ bá ní wọ́n kúlé ẹgbẹ́ kò lè má ṣẹbọ kò lè má sòòsà tọ́ ọlọ́run bá yọ ẹ̀yin nù pàápàá tẹ́ bá ti gbìyànjú láti fi àwọn òbí yẹn mọ̀nà níwọ̀nba táwọn òbí yẹn kọ̀ láti gbọ́ wọn kọ̀ láti gbà ẹ̀yẹn sáà ti mọ̀ kùnú ẹ mọ̀ kùnú tẹ́ ẹ bá ti kùnú torí tẹ́ ẹ bá kùnú tó má fi lé lọ kú ẹ kábàámọ̀ pé ha tó má sọ fún bàbá yìí báyà wọn bá gbọ́ ọ so irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ọmọ àmọ́ tẹ́yìn ọba ti kùnú tó wọn bá gbọ́ àwọn ni wọ́n mọ̀ ṣe lè jẹ́ bó ṣe jẹ́ àmọ́ ẹ̀ ní sàdúrà fún ọ. Naam. mùsùlùmí ni wọn pé ẹ ṣe ṣe mùsùlùmí tó máa jẹ́ pé wọ́n ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà bo ni káfíìrì ọwọ́ iná ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí máa ń wá báyẹn láti sọ fún ẹ pé mùsùlùmí lọ́wọ́ náà kò ṣe pé káfíìrì ni ọ̀wọ́ náà nìkan mùsùlùmí tí ọ̀wọ́ náà náà wá. tí imáni bá ṣẹ́kù lọ́kàn wọn ọlọ́run ti torí imáni wọn yọ wọn kó nuná lọ́jọ́ kan ẹ bó ṣe wá nù àdéhùn mi àmọ́ pé á wọ náà àfi káfìrí àwọn àwọn mùsùlùmí ni wọ́n mùsùlùmí ni wọ́n hàn nínú àwọn sàhábà ni gbogbo mùsùlùmí tó bá kú yẹn sàhábà náà ni àwọn náà lànàbí sọ pé ya wọn nù sàárè wọn sì ṣe kèfèrí tó bá pé kèfèrí ni sọ pé ya ń kí ló ń jẹ tó wọn ọba ìmáàmù kó ti ń ka nǹkan míì lẹ́yìn fatiha ó sì sùúrù dìgbà tí ìmáàmù bá fẹ́ rùkù torí gbà náà ni ó dákẹ́ àmọ́ tó bá mọ̀ kí ìmáàmù yìí dákẹ́ báyẹn ó ka fatiha tẹ̀ nígbà tí ń ka nǹkan míì lẹ́yìn fatiha. rárá o ọ dákẹ́ ọmọ tẹ́tí gbọ́n tí lè má mú un wí tí ìbá ṣe pọ́n ká fatia ọ gbọ́dọ̀ dákẹ́ ni ọ gbọ́dọ̀ wí kankan tó o bá fẹ́ kọ́ kí o lè kí o lọ lọ. kódà tó bá pé kásẹ̀tì ló gbé sí ọ gbọ́dọ̀ ká tẹ̀lé látọ́ wá pé lè má mú tó tẹ́ máa ń kí alukóra ni ọgbẹ́nu lọ ni èyí tó lè máa tẹ̀lé tó bá pé wọ́n ń ké késẹ̀tì òun náà ní késẹ̀tì tí wọ́n ṣe pé àáfàá eléyìí tó bá kà tán yọ dákẹ́ lọ kó tó tún kà mí ìyẹn ni pé wọn náà kà tiẹ̀ níìsì tó bá ra arú kásẹ̀tì yẹn ló lè má ṣe yún. ẹ̀yin náà dìde ta lé àmọ́ tó bá kí ẹ ṣe subhanallah yọ padà torí pé salatul layli mẹ́tìnà mẹ́tìnà méjì méjì náà ló náà fẹ́ ṣe yọ padà sí jókòó lẹ́yìn ìgbà tó bá padà sí jókòó yẹn ẹ wá sàtáyà ẹ sàlámà tó bá sàlámà tó bá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì àwọn tó bá ti lọ ẹ̀yin náà tẹ̀lé yóò ṣe rákà yóò pé mẹ́rin tó bá pé mẹ́rin yóò wá sàlámà. lẹ́yìn náà ní tí ń ṣe sọláàtù tarawih tọ́lá àwọn ṣe mẹ́rin àwọn tó ṣe mẹ́rin sọ̀kọ́ àwọn tó wá ṣe wítìrì eléyìí àkẹ́sọ̀ ni àdìsí tọ́ka sí àdìsí Àìṣà ti ń tọ́ka sí òun náà ní káwọn Ànábì sallallahu alaihi wasallam yóò ṣe méjì yóò tún ṣe méjì pẹ̀lú ẹ̀ ó di mélòó ó di mẹ́rin gbàtọ́ bá tó wá pé mẹ́rin yẹn ni ó tó wá jókòó tí ó sinmi díẹ̀ sẹ́yìn rẹ̀ ni ó tún wá dìde. yotu tún meji otu yóò tún yotu méjì yóò tún yóò tún sinmi ṣe eléyìí ní Aisha ń sọ torí pé iṣẹ́ ànábì ìtakùrọ̀ e ànábì ó náà sọ pé sọláàtù láìlì mẹ́tìnà mẹ́tìnà sọláàtù òru méjì méjì ó túmọ̀ sí pé yóò ṣe méjì yóò tún ṣe méjì yóò wá yóò dìde yóò tún méjì yóò tún méjì yóò tún torí ẹ̀ tó bá sọ pé takora wọn ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ó sọ pa sídìí ètò àyíṣà sọ torí àyíṣà ń sọ tó ń rí ni anabi sì sọ ètò òsè náà. kí lọ́ọ̀kọ̀tọ̀ torí pé tó bá síbẹ̀ yọ bọ́ sọ́nà fún rẹ̀ náà àwọn ah, náà kọ̀tọ̀ torí pé gbogbo ní tó bá ti lọ sọ́nà ọ̀fun àwọn tó wá ní òbúrò ọ̀rọ̀ wọn dọ́gba àwọn ní kì í so oúnjẹ kì í sì kò sì túmọ̀ so oúnjẹ ok bẹ́ẹ̀ náà ni tó bá fa omi símú tó bá lọ sọ́nà ọ̀fun so oúnjẹ ni so túmọ̀ so oúnjẹ so omi ni so túmọ̀ so omi kò túmọ̀ sí ọwọ́ mi kàkà kan sí ọ̀nà ọ̀fun so omi wánu ànábì sì ni tó ń bá ń gbà gbọdọ̀ fa omi símú sọ́ra má fàǹfà kùfà ó túmọ̀ sí pé tó bá ti lè bọ́ sọ́nà ọ̀fun rẹ̀ ńkọ́ àwẹ̀ bàjẹ́ aleykum sọ. àwọn tó láti sìn yọ sọ̀ra yọ tọrọ àforíjì lórí ètò tìsíwájú torí kọ́ ma. aleykum sọ. àmọ́ bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ẹ má má gbọ́gbọ́ kú lásán àmọ́ báyẹn nítorí pé nínú Ramadan Laylatul Qadr wà mbẹ Laylatul Qadr tó àánú Ramadan tó bá bẹ lọ́n bẹ àdúrà gbà wàá túmọ̀ sí kọ́nà yí padà nínú Ramadan yí padà báwò ọlọ́mọ ń kúrò lọ́rùn àwọn ẹ̀dá rẹ̀ eléyìí wọn wà yọ bọkun náà kó lọ́rùn rẹ̀ ní mọ pé aláìní kọ ọ wà nítorí Ramadan ẹ ọdún mẹ́ta ló kù fún ọ torí Ramadan á ọgbọn you are going where you are to go kò sí tí ó mọ ọ lẹ torí ẹni tí tó pàtàkì ni wọ́n sàn án lómi ìsẹ́sìn torí wọ́n ò fún òyì kádàrá àwọn padà sí nǹkan míì ni torí ẹ̀ là ń sẹ́sìn lọ kò sì sí lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ náà aleykum salaam. Laylatul Qadr máa ń bọ̀ Laylatul Qadr nínú tí máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ ọlọ́ni fiha yufraqu kullu amrin hakim. àkọọ́lẹ̀ ní tí ó kan ọlọ́run máa ń kọ nínú Lailatul Qadr ṣùgbọ́n kò túmọ̀ sí pé wọ́n yí kádàrá rẹ̀ padà kan ọlọ́run ọkọ̀ yẹn kọ́ dún ìsọdún tí ń wọ́n ti kọ́ etí ó ti sílì mọ́ alára fa rò yé wa eléyìí torí sọ mẹ́ta ni ọ̀kan ti sínú ọ̀kan kọ́ ẹ̀ wọ́n máa tọrọ dáadáa kí làwọn àmọ̀tán kọ fún wa gan tán yí padà sọ àwọn kan máa tọrọ dáadáa gbogbo gbà ni tó bá ń jẹ́ pàbùrú bá ń bẹ nínú tọ́lọ̀ ń kọ fún wa á pè kọ́ lọ yí padà sí dáadáa bí ẹni mùsùlùmí ọmọ sàdúà wọ́n sì rí pé dáadáa ló ń ṣẹlẹ̀ gbogbo gbà nínú pàdúà rẹ̀ ń gbà náà nà àmọ́ irọ́ lásán ni gbogbo iro irọ́ àtàlọ́ tẹ̀ ń gbọ́ ànábì ọlọ́ọ̀ na náà ló ṣe lánàbì kọ́ àtúní ilé dúró sáfà <laughs> náà aleykum salaam ẹ̀rùn káwọn àti ẹ̀ máa gbọ́rọ̀ lẹnu àwọn ọmọ ìmọ̀ nípa Islam tí fi gba yín sọ̀rọ̀ jù àlọ́ lọ náà. pípé kò sí wàhálà yóò fún ẹni tó yege yóò fún ẹni tó yege àwọn tí ò yege náà ó sì gbà tiwọn ẹni tó yege náà kọ́ gbà ẹ̀yin náà wàá gbà tiwọn torí ká lè yege lọ́la tọ́wọ́ àbẹ̀nù kò ṣe gbogbo mẹ́ntálítì táwọn gbé ká ẹni tó yege ọ̀kọ̀ọ̀kọ̀ gbà àwọn yòókù yẹn náà wàá gbà tiwọn ká lè yege lọ́la ó sì máa fi kún ká lè yege lọ́la náà àmọ́ nǹkan kan wà tó bá pè lẹ́ ń béèrè lónìí tùmọ̀ kó sọ pé nìṣẹ́ ọmọ kan ó ti kẹ́kọ̀ọ́ rẹ̀ débi kan ó sì ti parí ẹ̀kọ́ rẹ̀ ó ti wá fẹ́ yàwó bàbá yìí wá lówó ó wá gbélé kan fún pé kó máa gbé òun àti ìyàwó rẹ̀ sẹ́wọ̀n pé ẹ̀kẹ́ béèrè ni kí sí gbogbo ọmọ yòókù náà wọn ò lẹ́tọ̀ọ́ sí kó fún wọn lé pèrèkélé ìgbéyàwó a sọ pé bùkátà tẹ́lẹ̀ yìí ní sílé nìsí àwọn yòókù ò tí ì nìsí lópin ìgbà tí ò bá ti sínú ẹ̀mí bàbá àwọn pé ńgbà táwọn yòókù náà bá wà ń pò pé wọ́n fẹ́ yàwó òun ò ní gbélé fún wọn báwọn kì í salábòsù tó táwọn náà bá dàbí rẹ̀ àwọn náà gba létí wọn sí wàhálà ń gbogbo nǹkan pẹ̀lú àsìkò tiẹ̀ tó túmọ̀ sí pé àwọn táwọn bá ń bọ àwọn ọmọ wa tó bá jẹ́ pásìkò lọ́fà la fi bùn lórí pé tẹ́lẹ̀ yìí náà bá dé ipò yún àfún tiẹ̀ náà á sínú alábòsí kìí ṣe dandan kọjá pé nísìn nǹkan tá a fún eléyìí náà láàfin eléyìí torí pé eléyìí ní bùkátà sí nísìn a sì nínú ẹ̀mí wa pé tíwọ́ náà bá padà dípò ní bùkátà sí á sì tiẹ̀ náà fún tẹ́lẹ̀ yìí ò sínú àbòsí. Naam. Alaikum salaam. kò sí wàhálà ọ sọ fún pé mo ti gbowó yẹn but ìgbà tí mo rí gbà sí ọpẹ́ báńkì sì ti close owó ní lọ́wọ́ mi ìwọ̀n òjì lè sẹ́ndì mo bá di lọ́la kò nídìí ah, àyàn àyàn ti ṣe àti wọná rọrùn nù torí pọ́lọ́ pọ́lọ́ <laughs> ńlá ni ti máa fún yẹn lẹ́kùn jẹ àtẹ̀ntọ́ gbà. nǹkan eléyìí ọ̀sẹ̀ lọ́n ṣé o ti gbowó yẹn so eh, ìgbà tó gbà sí o ti late. tọ́ ẹni tó bá ti lè fún yàn lẹ́bùn jẹ yọ́ọ́ ma bí ó ṣe bọ́ lọ́wọ́ rẹ̀ yọ́ọ́ ma tọrọ àforíjì lọ́dọ̀ lọ. subhanakallahumma wa bihamdik.